Ẹ káàsán. Ṣáláfíà mo bá gbogbo yín. Lágbára Ọlọ́run mi ni wá yín tì. Ṣálá. Ṣé o rí? Ṣé o ti rí? Ṣé rọ́bà ní Elizabeth? Ṣé rí? Mo ti gba kíní yìí o ti àwa inú àwa fọ́ọ̀sẹ̀ ti ta àgbáre òun kí ni mo tún fi mú un máa tún lọ wá nǹkan máa fi lẹ̀ máa lọ fi lẹ̀ máa lọ fi lẹ̀ dáadáa tó ti yẹ. I got this for you to see for you tó bá rí dáadáa ẹ máa rí i pé I got this two thousand and eleven two thousand and eleven ni mo gbà. Yorùbáwùyí oní tie tongue oní tie tongue ọmọ ẹ̀yìn PDP PDP in disguise bọ́ síta bí kò wá gba nọ́mbà ẹ̀ kò gba ṣéǹjì ọ̀rọ̀ ẹ̀ ta ló ń àwọn ta ló ń bá wí ta ló ń bá wí. Nàìjíríà gbé ẹ̀ ló ṣe sá lọ Amẹ́ríkà ṣé Nàìjíríà gbé wọ ló ṣe sá lọ Amẹ́ríkà bí Nàìjíríà bá gbé òní sá lọ Amẹ́ríkà ó ti yé o e. dẹ̀ ti sọnù o sọnù tó ayé ẹ̀ o ní pure water ló ń ṣe ẹ̀yin èèyàn kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ kí ọmọ mi alárùbáríkà <laughs> dọ̀kàsì ọmọ ológo ọmọ ológo tó tó gbàskì ìyá aláṣọ tó abáná ẹkọrin yẹn òkè láyé báná ṣe ń kọrin yẹn náà dọ̀kàsì dọ̀kàsì <laughs> ó léyìí pọ̀ o ẹ̀yin ọmọ donation kí ló dé ẹ fẹ́ pa wá sórí social media ni <laughs> Ondo Nation kí ló ṣẹlẹ̀ <laughs> kí ló dé ẹ wọ́n dẹ̀ sẹ́ ike ẹ bá wà ní kò sẹ́gbẹ́ kan àwọn ẹgbẹ́ kan náà wọ̀ lórí social media ní àwa táwa ń retí yín o níbi táwa ti ń retí o torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ò lẹ́gbẹ́ sẹ́mo pé mo dá dúró ni èmi ò lẹ́gbẹ́ <laughs> tí mo dá dúró mo dá dúró fọ̀rí kò yẹ <laughs> Dorcas tó bá jẹ́ torí ẹgbẹ́ tó ń sọ torí pé ah, ọ̀tọ̀ ni kó lórí ẹgbẹ́ kó lówó lọ́wọ́ o ẹ má ṣì mí gbọ́ o tó lórí olórí ẹgbẹ́ bá lówó lọ́wọ́ ọ̀tọ̀ ó yàtọ̀ sí pé kí àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n dáwó jọ kí wọ́n ra mọ́tò sixty thousand pound pọ́ùn ni pọ́ùn mà ni pọ́ùn mà ni <laughs> ẹ̀yọ́ ọmọ donation ká má pààrọ̀ ká má jàdé ẹ̀yin lẹ lówó jù lórí street tá a wà yìí lórí street mẹ́ta o mi ì sọ torí Instagram o bó ṣe àmọ́ pé mi ò sí bẹ́ẹ̀ lórí Instagram yìí ṣé ẹ̀rí òun tẹ̀ tiẹ̀ ṣe fún Dorkas yẹn post <laughs> lady Dorkas Òbúmírì ọmọ ní Dorkas lọ́dọ̀ mi ọmọ dáadáa ní Dorkas <laughs> irun kẹrẹ lọ́wọ́ irun kẹrẹ lọ́rùn àǹfà olùkọ́ ẹ̀ làwọn àgbìbá gidi gbọ̀wọ́ lórí ìkórè tá a wà ẹni bá máa fa ẹni bá fa gidi gbọ̀wọ́ a máa jẹ́ kó mọ̀ pàkídí ló fi ń gbọ̀wọ́ dọ́kàsí ọmọ ní ẹ ọlọ́run ẹgbàgbé wèrè ah ìjà bàbá bẹ́ẹ̀ ìjà parí ẹ̀ ohun tá a rí lé ní wàásù ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó ò ní kú sọ́nà bíi èfi ò ní sọmọ nù ó ò ní sọkọ nù ẹ̀mí sẹ́gun ní bọ́dà nù. èmi gan celebrate tèmi bí ó ti yé ẹ èmi gan celebrate dọ́kàsí happy birthday happy birthday to you happy birthday to you Dorcas happy birthday to you Dorcas èmi máa kí ẹ kí ló fà nọmba one àní tán bá ní ọmọ tí ò yájú sí mi rí lórí ìkànnì tá a wà lórí síríìtì lábẹ́ ah. àkóso bó ṣe lè kò rí Dorcas máa gbé mi ní kò ní bú mi o ọlọ́run kí ọlọ́run kí n ṣe ohun tó dùn báyìí ó máa máa bó ṣe lọ́ọ̀fù mi tó bẹ́ẹ̀ yẹn <laughs> Dorcas lọ́ọ̀fù mi happy birthday long life and prosperity bẹ́ẹ̀ gbé wàmí bẹ́ẹ̀ gbéṣẹ́ mi déwájú dọ̀kàsì gan kò ní báyìí ṣe á ní mú mi ọmọ yẹn lọ́ọ̀ fún mi no be for mouth ṣé yẹn mi ìdẹ gbọ́dọ̀ fàgbà mi wọlé dọ̀kàsì <laughs> wàá ṣe ọpọlọ mọ́tò yẹn wà láì kò ní dípò sí fún ẹ ojú ẹ ò ní ìṣú tó bá ń wà tí n bá dé London bàbá ti ṣe election ṣe gbogbo nǹkan táwa ṣe táwa mo kàn mọ̀ pé kò sí bó ṣe lè kórí máa ṣe lọ sí London máa lọ sí Dubai máa lọ bí three days ní Dubai mi lè lè three days ní Dubai máa kọ́ lọ máa lọ sí London àbí bóyá ní irú country àbí kí n ṣáà lọ bí tó gbà mí mi bá ṣáà ó ti yé máa kàn lọ relax tá bá ti parí election tí wọ́n fi bàbá mi sórí àlééfà báyìí bàbá Tinubu wọn á ti fi sórí àlééfà gbogbo yòókù ó ti tán bàbá free anything lẹ́yìn may báyìí mo free bí ẹ ti àrò. tí bá wá London dọ́kàsì mọ́tò yẹn a ní kí o tiẹ̀ má gbé mi jìnnà kó o kàn tiẹ̀ fi àbí kó o ṣáná sí i máa jókòó torí mọ́tò yẹn wà láì máa wá ẹtì pé láyé mi báyìí má tiẹ̀ wá ẹtì you understand má wá ẹtì má wá ẹtì má wá ẹ̀kan abára má wá ẹ̀kan má wá ẹ̀kan má wá wà ṣáná sí mọ́tò yẹn wá ṣe jìnrìn rìn rìn rìn rìn rìn ṣé ti jẹun tán ẹ ṣe wá tí wàá ókè tán báyìí ẹ kú iṣẹ́ so màá wá ṣáná sí i màá ṣáná sí i màá wá yà mí màá wá gbé mi èmi náà no èmi ni màá kanra wà láàrin bí kò mọ̀ pé mi ò ní driver's license ìlú yín Canada sí i but inú ibi tó wà èmi ní driver's license so màá kanra wà nù kápákì pínrín màá ya fọ́tò màá ṣakọ èmi láyé mi mi ni gbóló mi ní bala yoyo báláyọyọ Dorcas ò ní accident ẹ ṣe o ah, àdáwọn oní táìtọǹgì Yorùbá wuyì ṣé mi ló ń bá wí èmi àbáwọn ọmọ ó <laughs> tiẹ̀ tiẹ̀ dẹ̀ wá dàkọ ó dà mí pé ilé ìpọ̀jù fún mi sọ̀rọ̀ pé máa dákẹ́ máa máa wù ẹ́ ẹ̀yin èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́ mo rí ohun tí mo rí ohun tí mi ò rí rí lórí social media ẹ̀yin èèyàn wọ́n bá ní bó ṣe fowó ṣe máa rí rèé o ẹ máa gbọ́. dákẹ́ ẹ máa gbọ́. ẹ máa àti ten kọ́bọ̀ kò rí nǹkan gbà tí ìyàwó ẹ̀ fi kú ó lówó ní báǹkì kò lówó ní báǹkì kan mo sọ fún yín pé lówó ní báǹkì ẹ̀ sí gbà ah, mo sọ fún yín wípé ogun ogun ẹbí lọ́wọ́ fi jà yín ìyá ìyọ̀ká alámọ̀là súnmọ́ bí àǹtí mi àbí àbúrò mi ni ẹ́ ìbẹ̀rẹ̀ àǹtí mi mẹ́wàá láká àbúrò mi ni ẹ́ ìyá alámọ̀là I am not me. Ṣé bọ́mọ̀ sọ́yà ti tẹ̀sí ẹ̀pọ̀ àmọ̀là o? Àmọ̀là is good job. Ṣé iṣẹ́ iṣẹ́ gidi ni? O ṣe pọ̀ jalè. Ṣé àwọn ìyá máa gbọ́. àwọn kọ́sítọ́mà ẹ̀ báwo lọjà nísìn ṣájẹ́ bùgbàjẹ́ ṣájẹ́ wá ṣé àwọn tí ebi ń pa tí wọ́n fẹ́ di àmọ̀là lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n rí owó fi àmọ̀là àbọ̀ ń gba old naira note ṣọmọ wọn rí new naira note ṣọmọ wáṣá ṣé wọ́n rí new naira note ṣé wọ́n rí mú wá wọn ò lè rí mú wá mo sọ fún ẹ nígbà yẹn orí mi bí ọ̀tá ẹ̀ nígbà yẹn mo sọ fún ẹ mo sọ fún ẹ pé àsìkò ń bọ̀ owó tó ń jẹ lójú tó ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú yẹn tó fi ń ṣe blablabla owó yẹn wà á rí báyìí kò ní ìkó tó máa fi rà ìyá ẹlẹ́wọ̀n tó fẹ́ ra wọn lọ́wọ́ ẹ̀ lọ́jà tó ti ní ní ìrẹ̀rẹ̀ nù tó máa fi ra wọn lọ́wọ́ ẹ̀ ẹ́ níwọ̀n láta ìyá alátàyé lẹ́kọ̀ọ́ tó ti rí ní ìrẹ̀rẹ̀ nù tó máa ná fún wọn mo sọ fún yín mo sọ fún yín mo ní ó wà níbí lórí iṣẹ́ yẹn jọ yẹn ó ní wọlé bí máa pa ṣé mi lè bí pa sìn àbẹ́yìn ṣé kò kí rẹ̀ yá yìí ni kò lè rẹ̀ mí àgọ́ rẹ̀ mí màá mú rẹ̀ lọ sódò màá fi ṣọmọ ẹja lóore. Mr. Um, Akim àbíkẹ́ orúkọ ti yín ní kéwú àgọ́ rẹ̀ mí màá mú rẹ̀ lọ sódò máa fi jọba ìjà lóore mo sọ wípé ogun ẹ̀yìn ogun ẹbí lọ́wọ́ kó jà yìí ẹ̀ ń akéwà kí ló kọ tiẹ̀ tó kéwu ló fi kọ́ mi ní ìjọba mo ń bí ẹ̀sìn mo fẹ́ jẹun ṣé owó fàmẹ́ ló ń jẹ adé buhari ìyá aláṣọ ìyá aláṣọ lébùté lébùté mẹ́ta kọ ìyá aláṣọ lágbó ti ìbúyọ adé buhari ẹ bá mi kí ìyá aláṣọ ìyá ara ẹ mi lówó ẹ bá mi kí ìyá aláṣọ ìyá aláṣọ adé Buhari ìyá aláṣọ lẹgbọn <laughs> sí ìkúyọ adé Buhari ẹ mi gbégbé ìyá aláṣọ lẹgbọn sí ìkúyọ adé Buhari kejì kéńkéjì adé Buhari lọ àwọn rẹ máa rẹ. ìyá aláṣọ lágbàtì ìkúyọ adébùbárí adébùbá adébùbá elizabeth yọ ọba ńlá o <laughs> elizabeth yọ ọba ńlá o ọba agbẹjìlẹ <laughs> wèrè ní ẹbọ lórí ṣe hàn kọrin báyìí ohun ọgbà. ìyá aláṣọ lágbàtì ìkúyọ ṣáájú ẹṣọ ló ń tàgà kẹta oníyàrí oníyàrí yọ ṣàgbé ń wọ gbà. èyẹ wo ló ń dùn yàn bí ṣe yẹyẹ yẹyẹ kọ́ là ń ṣe akọ́ à ń sọ̀rọ̀ ni ẹ bá mi bí aláṣọ lágbọ́ ti kú yọ. àwọn mọ́mì mi wọ́n ti wá láti Atlanta wọ́n ti wá láti Chicago wọ́n ra aṣọ ṣé àwọn èèyàn kò sí pọ̀ kò sí náà ṣé àwọn èèyàn ń ra aṣọ nísìn ìyá aláṣọ lágbá ti kú yọ social media thoughts are agent of destruction yes agbọ́ ti kú yọ gàǹṣì èèyàn mélòó sì lórí owó jẹun tọ́mọ wá ra aṣọ kì í ṣe pé wọ́n pọ̀ o <laughs> ẹ bá mi aṣáájú gbogbo wọn <laughs> ohun mi ò dùn mr abdullahi kóra yín síwájú náà mi ò bá dẹ kóra yín lọ ṣé olórí ni mrs ìyá aláṣọ lágbọ́ ti kú yọ ẹ bá mi aṣáájú gbogbo wọn èyí tẹ̀ rẹ́rìn ẹ̀ bá fún yín ní kò ní mú ẹ má rẹ́rìn. <laughs> this is what Sunday Igboho is fighting for yes I have money but I don't collect my money God bless you Mercy Gideon ìyá aláṣà àti pàǹdà alágbàtì ìkú yẹrí etí ẹgbẹ. ṣé o rí ké tán ná. ẹ máa yẹ ni ọmọ bàtàlà tí ẹ máa rún síbi bíi orí wo. some people tún lè ṣe some people balẹ̀ jẹ́ òṣìwùyí some people tún lè ṣe some people balẹ̀ jẹ́ ìgbà tèmi fi wo èmi jókòó sí nàìjíríà ẹ̀sẹ̀ àwa afẹ́tùlù wa ṣe ni kò yẹ tó bá wọn ẹ̀ kó o ké tó bá wọn ẹ̀ o pariwo tó bá wọn ẹ̀ kó di wèrè o lè di mario agent of destruction ni ọmọ ẹ̀yìn PDP ni o jà fèmí àwọn tó o bá ń jà fún àwọn yẹn lè tẹ̀lé ń lẹ́yìn ọmọ ẹ̀yìn Sunday Igboho ni ẹ́ Sunday Igboho ọmọ PDP ni Sunday Igboho ọmọ PDP ni kò sí nǹkan tí Sunday Igboho lè sọ fún èmi Sunday mi o ó lè sọ fẹ́yìn o kẹ́ ẹ gbọ́ o ẹ lè kó jẹ èmi ò lè kó jẹ Sunday Igboho ọmọ PDP ni ẹ̀yin tó kó sẹ́yìn ọmọ PDP ni ẹ lè bumi di nẹ́ẹ̀sì àmì ìran yín iṣẹ́ number one Tinubu kọ́ ni central òun kọ́ ló ń ṣe òun kọ́ ni central bank Tinubu kọ́ ló ń ṣèjọba Tinubu ò mọ bọ́n ṣe ń ṣèjọba pọ́lísì kálukú òun ni kálukú máa ṣe. ó dàbíi pé most of you mo sọ fún yín pé most of these people agent of destruction ni wọ́n. ní nàìjíríà ṣé ẹ mọ̀ pé tí gbogbo yín ò bá mọ̀ economy policy any policy tó bá ṣẹlẹ̀ ní nàìjíríà yìí tó jẹ́ ní ọ̀rọ̀ owó wa ọ̀rọ̀ ìṣúná owó wa bí wọ́n ṣe anything lórí ọ̀rọ̀ owó any program anything tó jẹ́ tó ti pàtẹ ìmọ̀ bí ìlú ṣe fẹ́ grow tó jẹ́ lórí ọ̀rọ̀ owó Ọ̀ṣínbàjò lẹ máa bi léèrè Ọ̀ṣínbàjò ló wà nù ìjọba in fact wọ́n dìídì introduce ẹ̀ wọ́n dìídì launch ẹ̀ fún wa ni ìjọba dìídì sọ pé Ọ̀ṣínbàjò ni o wọ́n ti wọ́n pín inú iṣẹ́ ìjọba yìí wọ́n pín ní Nàìjíríà yìí tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ nìyẹn ohun tó máa ń wá ya èmi lẹ́nu ni wípé mọ́sọ̀fẹ̀ yan ìlú yìí ẹ máa máa sọ̀rọ̀ ẹ máa máa fi Ọ̀ṣínbàjò lẹ̀ Tinubu lè máa àtàkì ó dùn mọ́ wa nù àwòrán yìí ṣàwàrán yìí ni ohun tó bá wọn ènìkẹ́ sọ ó wá sórí social media ó ní wọ́n ní oògùn wọ́n ní kíní ebi kan ń bọ̀ ó gbàgbé kó tó sọ̀rọ̀ ó gbàgbé pé oṣù February tá a wà yìí la fẹ́ dìbò yan ààrẹ mi tá a bá ń tóun oníkálukú nílùú nàìjíríà ó gbàgbé ni a máa dìbò àwa máa wọlé candidate tèmi tèmi ń support ó máa wọlé tinubu máa wọlé tinubu is new hope táwa ń sọ lọ́wọ́lọ́wọ́ tinubu làwa ń gbọ́ sórí mo tajà mi ìtajà ó ṣe wá kàn ẹ́ tí nàìjíríà bá sàn ò ní kúrò nàìjíríà kó o lọ ìlú òyìnbó meanwhile iṣẹ́ tó ń ṣe ní nàìjíríà kò gbọ́ bùkátà wa àtàwọn ẹbí ẹ̀ pure water ló ń ṣe so tó bá relocate kò dùn ọrú àwa báyìí irú èmi èmi ò níbì kan lọ nàìjíríà nílùú mi àtẹ̀pẹ́lá ó tẹ̀lé yìí pẹ́ẹ́ atẹ́pẹ́lá ó tẹ̀lé ìpẹ́ ò bówó ọ̀la bówó ọ̀la bówó ọ̀la ọ̀la hausa ti àtẹ́pẹ́lá ó tẹ̀lé ìpẹ́. nàìjíríà lèmi ń gbé ọmọ nàìjíríà ni mí ṣó o rí two thousand and wo ṣó o ti rí i got it january twenty two thousand and eleven two thousand and eleven kò sí ohun tó ń rẹ́gísítà ní nàìjíríà tí mi ò bá wọn ní because mo mọ̀ pé ọmọ nàìjíríà ni mi ẹ̀yin lè ń sá kiri ẹlòmíì lè lọ sílùú òyìnbó tó bá mọ̀ ń ba rẹ̀ wá rọ̀nà lọ. ṣó wá rí ìyí tó wá ń ṣe tó wá ń sọ fẹ́mi pé ẹ̀yà aláṣẹ lágbàtì ìkírẹ̀ adé buhari jẹ́ kíra mi fún ẹ̀ ìyá aláṣọ lágbàtì jẹ́ nǹkan fún ẹ mọ́ ṣe nǹkan ṣó ìpọ́n sọ pé ohun ẹ̀ ò tún dùn ohun ẹ̀ ò dùn ohun ẹ̀ ń han létí ohun ẹ̀ ń ta létí ìwọ òmùrin kọ gbogbo nǹkan ayé ẹ̀ ṣùbàṣùbà nẹ̀ Sunday Igboho sọ mí doge ń tẹ̀ ń tà máa ó ti tán nù ṣọ́ọ̀bù báyìí kò sí nǹkan kan mọ́ àwa la wo àwa la wa ń tà kò yẹ. tó máa ní gbèrò fẹ́ búlì wọ́n máa búlì ó rò pé a ní àwọn tó ní gúrùpù tó pọ̀ gan wọn lè búlì mi tó silent ó mọ iye ẹ̀yin tẹ̀ wá ní Yorùbá nation yín mélòó gbogbo yín àti gbogbo ẹ̀yin speakers bẹ́ẹ̀ ṣe tó ẹ̀yin speakers you are over fifty lẹ́yìn Sunday Igboho ṣé ẹ rí mi dá mọ́lẹ̀ ṣé ẹ dá mi mọ́lẹ̀ ìyá ńlá ìyá bàbá ńlá kó everybody mo dúró tì yín níṣẹ́ nígbà tí gbogbo ogun le gan tí ẹsẹ̀ yín máa dúró tì èmi dúró tì yín ṣé o mọ̀ pé mo dúró èmi ò yí ẹsẹ̀ rí tó bá sọ pé one woman battalion tí òun dá mi òun kóyàn sẹ́yìn ṣé mo èmi máa ń kọ́ fún yín pé mo fẹ́ sọ̀rọ̀ lórí social media èmi ò ń kọ́ tí ó bá máa bọ́ ta máa bọ́ ta ni mo ń sọ̀rọ̀ mi lónìí. number one tí ìjọba gbé pọ́lísì kan bá wá kò kan àwa ní pọ́lísì lẹ́nìbọ̀dì lè gbé wá ṣùgbọ́n ìlú tá a wà yìí kó ìwọ tó ń ta ìbùkún kó ní nàìjíríà máa collapse kíní kan nàìjíríà wà ìwìrì mi nàìjíríà wìrì mi kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àwa máa dìbò ní on the twenty five february twenty five nìbò wa máa bẹ̀rẹ̀ a máa kọ́ dati president bàbá wa aṣíwájú bọ́lá ahmed tinubu from ẹ wo from top to bottom ní mẹ́ta la máa di ìjọ yẹn a máa di ti president aṣíwájú bọ́lá ahmed tinubu a máa di ti governor gbogbo àwọn governor wa máa máa fún wọn ní apc apc apc apc kí lorúkọ ẹgbẹ́ wa apc ẹgbẹ́ onígbà ọ̀rìjìnà afẹ́nifẹ́re ace a máa tẹ̀ kò tí ì kọ́ ti gọ́vnà o ní ọjọ́ yẹn a máa tẹ̀tí president a máa tẹ̀tí senator tá a bá tẹ̀tí senator àwa tẹ̀tí house of rep mẹ́ta ìlà máa di lọ́ọ̀dì twenty five tó bá di on the di march sixteen la máa ṣe tẹ̀tí gọ́vnà ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹni tí ò ní dáa fún láàrin yín kò ní dáa fún lórí ìkànnì tá a wà yìí àní tó bá wùn ìkẹ́ ẹ̀káwó ńlẹ̀ kí ló kàn wá ń bẹ̀ Tinubu máa wọlé tó bá ti wùn yín kẹ́ ẹ̀kọ́ ọlọ́run ó gbẹ́ òbí tí òbí tí òbí lò bá ń gbọ́ òkèrè òbí tí òbí lò gbogbo ìtàyìn sọ yẹn kò ní ká má ṣẹgbẹ́ kò ní ká má ṣẹgbẹ́ ti wà kò ní KPC lọ ẹ̀yìn àwa wà wájú we are the top we are the top àwa là wà níwájú àwa ní we are the top orí àgbàlagbà ni àwọn tí wọ́n wò ó pé àwọn arúgbó báyìí ló ń dìbò àwọn sórí wọn arúgbó ló ń dìbò gbogbo ètò ìsọ yẹn arúgbó ló ń dìbò kí là ń bá ẹ wújọ arúgbó ló ń dìbò kí làwọn àrí àwa bá wò ó gbọ́ ohun dádì mi nìyẹn ọmọ wọlé. dádì ẹ tún bá mi ẹ ń kọ ẹ máa gbọ́ o. ẹgbẹ́ ìgbì àlànà ẹ. ẹ̀yàwó náwó onígbèsè. àkọ́bí tí a. ibi tẹ́ bá gbójú sí. ọ̀nà ò gbà bẹ̀. ọ̀nà ò ní gbà bẹ̀. àwa. àwa. la máa wọlé. bẹ́ẹ̀ àwọn. náà lulẹ̀. àwọn ẹgbẹ́ alábùradà. alábùradà. ọba àṣekínni o. wọ́n máa lulẹ̀. máa lulẹ̀. ọmọ ah, wo dádì mi ẹjẹ́ ẹ tún gbóhùn yẹn sí. bẹ́ẹ̀ ni. ẹyẹ ìnáwó náwó bẹ́ẹ̀ ni onígbèsè ibi tẹ́ bá gbójú sí. ọ̀nà ògbàgbẹ́. ọ̀nà ògbàgbẹ́ àwa. àwa. la máa wọlé. àwọn ẹlẹgbẹ́. umbrella àwọn ẹgbẹ́. wọ́n máa lulẹ̀ àwọn ẹgbẹ́ ọ̀gá Yorùbá wuyì àwọn ẹgbẹ́ àwọn gúùpù àwọn ti nation ṣebẹ́ lẹ́ẹ̀dá nation lẹ̀ ó pẹ́pẹ́ hàn ẹ̀yìn èèyàn ẹ̀yìn ò rí ọ̀ṣun yẹn ni. ẹ̀rẹ́gbẹ́ wa bí. <laughs> <laughs> ẹ̀rẹ́gbẹ́ wa bí àwọn tó ń ṣẹgbẹ́ wọn jáàtì jáàtì wò mí ìfẹ́ jẹ́ káwọn màmá mi ìfẹ́ torí copyright wò wọ́n màmá wọ́n màmá àgbàlagbà bọ́ yẹn ń jó wọ́n màmá yẹn àgbàlagbà ni wọ́n lọ́wọ́ lórí rí ìsinmi àwọn màmá yẹn wọ́n ń jó gan ni ìwéladé tẹ̀rẹ́ẹ̀dì ṣó ń ka yín lára ni ẹ má ti jò pẹ́pẹ́ yín èmi máa fẹ́ pé olórí burúkú yín ẹ wò ṣe é rí màmá yẹn bó ṣe ń jó àwọn màmá àwọn táwa ń pè ní ẹ̀lẹ́tọ́rẹ̀tì rẹ̀ bí màmá yẹn tún tó tó àwọn ẹ̀lẹ́tọ́rẹ̀tì ti wà nìyẹn kò ń ṣe àwọn torí social media wéwéwéwé ẹwọ ọṣun ẹwẹrù ọṣun dáàdì mi tún wà ní wọn wà lẹ́kìtì báyìí ó yẹ kí n wà lẹ́kìtì báyìí bọ̀ torí campaign ọ̀la ni mo ṣe lọ Èkìtì torí mo fẹ́ ṣe kàmpé mo fẹ́ tún jáde lọ́la àwa ń ṣiṣẹ́ ń bí ni àwa pc àwa ń ṣe campaign lọ́wọ́ ni ọ̀rọ̀ nàìjíríà ṣe wá kan ṣe wá mú mi láyà ẹ̀ ṣé o ní ìyàlẹ́ mi ṣé o lẹ́bi nàìjíríà ẹ̀ ṣé wíwẹ̀ yìí ò ṣe ọmọ nàìjíríà mọ̀ kí lọ́rọ̀ wá wá ṣe ń ka yín lára o wá ń sọ nǹkan kan ohun tó wá tó yà mí lẹ́nu ẹni kinní kan lamẹ́ríkà kinní kan nígbà kan kinní kan nígbà Mo fi Ọlọ́run búra. Ní ohun tí Ọlọ́run ṣe nínú ṣọ́ọ̀bù mi yẹn ní January títí wọ èní lásán, o ní believe. Èmi sọ fún yín, tí o bá ti ṣe rere nínú ilẹ̀, o máa jèrè ilẹ̀ náà. Èmi máa jèrè inú Nàìjíríà yìí. Ṣé iṣẹ́ ọwọ́ mi? Máa jẹ. Ohun tí ń bá fọwọ́ mi fà nínú Nàìjíríà, màá jẹ ohun tí n bá sọ nínú ìlú yìí ó ti di dandan kí n jèrè ẹ̀ nàìjíríà ò lè gbé kò lè gba bọ̀dé mọ́ èmi ṣó pé nàìjíríà máa gba bọ̀dé mọ́ mi láàlà kò sí pọ́lísì bó ṣe lè ń kó tó nàìjíríà ó lè sọ kó gbé mi ṣubú mo fi títóbi ọlọ́run búra ní january láti ìgbà láti mú january mo ń sọ ní mi ì fi mi ìfi kò ń ṣe pé mo wá dánnu lórí social media tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá àwọn èèyàn máa ra arẹ lómi tó máa bùkún aṣọ kan méjì mẹ́ta aṣọ ẹyọ kan tó bá aṣọ mẹ́ta inú mi á dùn ní ẹ̀rọ aṣọ mẹ́ta ẹ̀kọ́ káwọn tó máa máṣọ ń wá bọ̀ láti January kọ́sọ́mọ ẹ̀yọ̀ kan mo fi títóbi ọlọ́run kọ́sítọ́mù ẹ̀yọ kan èyí tí ò bá ra aṣọ lọ́wọ́ mi rárá á ra bí aṣọ mẹ́fà kọ́sítọ́mù ẹ̀yọ kan ọlọ́run bá mi kó wọn wá ní odidi ni ọlọ́run ọlọ́run gbé wọn wá fún mi ní odidi they don't buy one cloth ìyẹn ni kò fi mọ̀ pé ọlọ́run ọlọ́run ó tóbi ju ẹ̀yin èèyàn lọ. àwọn èèyàn sanwó fún mi tòótòó people will tell me madam owó yẹn ò lọ pọ̀ títí di òru àwọn èèyàn tí n bá máa jí mo máa ń jí pẹ̀lú alert tí ò ń ṣe méjì mẹ́ta mẹ́rin àwọn èèyàn ń sẹ́ǹdì owó rẹpẹtẹ sí mi wọn ò wá ń raṣọ ẹyọ kan wọn ò ra méjì wọn ò ra mẹ́ta, wọn ò ra mẹ́rin. Mo fi ọlọ́, èyí tó ra aṣọ tó kéré, á ra aṣọ mẹ́fà. Ó wá béèrè lọ́wọ́ èmi pé ohun tó ń ṣẹlẹ̀ kò lè gbé mi ṣubú. Tó o bá wà rò pé ó gbé mi ṣubú, it's for a while. Tó bá ní èèyàn fẹ́ bọ́ sórí social media, ó fẹ́ mock èèyàn. Tó bá fẹ́ mọ̀ gan, know somebody like èmi, Ọbanla Elizabeth Àṣàbí. Know somebody like me. Kò sí policy Nàìjíríà tó lè gbé mi ṣubú. Kò sí policy náà. Ajọ́rìn àmúrí olówó ni. Mo fi Ọlọ́run Elédùmarè búra. Láti ọjọ́ tí mo ti ń rìnrìn ayé mi, mi ì tọrọ jẹ rí. Tí iṣẹ́ kan bá dínà sí i, tí nǹkan kan bá di ọlọ́run máa lànà fún mi èmi àtọkọ mi ọlọ́run ọlọ́run ọlọ́run kàn déédé ọmọ kí wọn kàn déédé pàdé àwọn ní spiriti kan náà owó yẹn ò pọ̀ ṣùgbọ́n owó tí ò pọ̀ tí ò tán ni owó àlùbáríkà ni. sórí ibẹ̀ ló máa wà tó máa máa máa ó máa máa mú ọ̀kì èmi adé máa ga nínú ayé èmi ò lè ṣubú ó bọ́ sórí social media ilé èèyàn mi lè lè wá rajà lọ́wọ́ àwọn èèyàn rajà pọ́lísì tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí àwọn kan ti lọ ralẹ̀ lórí ẹ̀ àwọn kan kọ́lé lọ́wọ́ kò sí pọ́lísì ìjọba kan tó rọrùn wì ó máa mú nira wá ó dẹ̀ máa lànà fáwọn ẹlòmíì n tèmi máa ń sọ ní gbogbo ajá ayé mi pé kò sí bó ṣe lè kó le tó kí n rí tèmi ṣe ń lu nàìjíríà yìí ìgbà tó ń ta búlọ̀kù léèlú náà ń ta búlọ̀kù àìmọye ẹni tí ò rí lẹ́kọ̀ọ́ tí ò rí nǹkan kan ṣe tó o bá ti ní nàìjíríà ò ní sàn fún ẹ kò ní sàn fún ẹ kò ní kò ń sàn fún sàn kò ní sàn fún ẹ kò ní sàn fún gbogbo àwọn nǹkan tó filẹ̀ àwọn èyí tó filẹ̀ síbi tó rò pé àwọn èèyàn ẹ tó ń sunkún lórí wọn lójoojúmọ́ àti ó máa nira fún wọn torí wọ́n fúnra ara ẹ̀ ó ti polongo ònira ó máa wà ìnira ò ṣe ní wá ó máa wá fún yín fine fine. irú màdámù bí ẹ̀sà àbùkàn màdámù má bínú ojúọlá pípẹ́ bẹ́ǹsì wàláì láti kí n má fi àti ìpa kí n má exaggerate tẹ̀ láti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n máa fẹ́ ra aṣọ lọ́wọ́ mi wọ́n ti ṣùsì mi ìrìn wọn dá ló wà láì àwọn fáǹsì tèmi ò ń fi mí lẹ̀ wọ́n máa dúró ni àwọn tó ń rajà lọ wọ́n máa dúró tì mí wọ́n á tún máa ṣọ́ mi nípa àwọn rípẹ́ bízì ẹ lọ́bì kan ẹ lọ́bì kan àwọn rípẹ́ ti wà ẹ ti lẹ́sbí sínsìn this woman mo wà ní eh, ní eh, òjòdú lánàá she was chatting me i was telling her pé ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ pàdé ìyàwó ọ̀nà ibi fálẹ́kì mo má pàdé ẹ má bínú tí n bá ṣe tán màá dá lò up till now mi ti rí woman ìdá lóhùn up till send message sí mi wọ́n fẹ́ rajà ni. àwọn tèmi ò ní fi mí lẹ̀ lọ wo orí péjì mi tó ń kọ àwọn kinní kan láti Amẹ́ríkà àwọn kan láti ibi kinní kan mo sì kọ́ ń wíìkì mo sì kọ́ jẹta táwọn fáǹsì mi bá ń gbà kí n máa gbé àwọn sórí platform wà á ti wọ kómà. Mo fi Ọlọ́run wà á ti wọ kómà. Dorcas ò ṣe bẹ́ẹ̀ délé ni. Màmá Adéyínká, màámi àtàtà abiyamọ. Màmá yẹn ò ra tó bá máa ra nǹkan ọwọ́ mi náà ti máa ra nǹkan títí kan jewelry. Èmi jẹ́nu owó ìyá yẹn dànù dànù nínú àwọn tó ń tọ́jú mi yáìwá náà tó ń tọ́jú mi lórí social media torí ẹni tó ń rajà lọ́wọ́ èèyàn tó ń fún èèyàn lówó ń tọ́jú èèyàn àwọn èèyàn gidi ń bè mí rajà tó o bá wá ń retí pé torí pọ́lísì kan mo fi ọlọ́run búra kán fi ten thousand ṣe ten thousand ní nàìjíríà máa rí tèmi ṣe ń bẹ̀ kán ta ráìsì ní àpò rẹ̀sì kan ní one million naira ká ní wóró rẹ̀sì kan hundred thousand la máa rà máa rí jẹ máa jẹ àjẹṣẹ́kù máa tún fáwọn èèyàn máa tún ṣe ṣáàrìtì náà kò sí bí kò sí pọ́lísì ìjọba kan ó gbọ́dọ̀ ní mí lára torí mi ò nílùú lára mi ìdẹ níjọba lára ẹ̀yin lẹ ń gbàdúrà yín lẹ ń sọ pé kò kò tó fún yín a ní kò ní tó fún yín ẹ wá ń kẹ èmi àṣàbí èmi làtìfá tó àṣàbí jẹ́ nǹkan fún ẹ Latifatu Àṣàbí ló ń jó lọ́wọ́ Elizabeth aya ọba ńlá máa da gọ̀jọ̀gọ̀jọ̀ Àṣàbí adé o ọkọ Tinubu aka stop ṣe bẹ́ẹ̀ adé Buhari fisas kama original fisas kama orí social media ó ní mo ń ké sí lọ́wọ́ yálà ṣọlá gbọ́ tìgúyọ̀ adébù ìyá aláṣọ lágbọ́ ti ìkúyọ adé buhari. ìyá onípáńdà ṣebí páńdà lonímọ̀ǹtà àbí ìyá onípáńdà èèyàn ńlá onípáńdà lágbọ́ ti kúyọ̀ àbí ṣé nǹkan tó fẹ́ kọ nìyẹn jẹ́ nǹkan fún ẹ ìyàwó àdìsá ọ̀nàrẹ́bù àdìsá oníkan àgbè ó kọ́ délẹ̀ kó bá kọ́ yẹn náà mú kó wá jẹ́ kí n fún òkú ẹ̀ máa gbé fọ́tò òkú ẹ̀ báyìí ní tí màá describe bó bá yí ẹ̀ ṣe rí ọ̀nàrẹ́bù àdìsá oníkan àgbè ọkọ̀ adé Buhari ìyá aláṣọlá gbọ́ tí ikú yọ adé Buhari oníṣàwòrò jẹ́ onípàǹdà pàǹdà ló kúkú ń tà original panda làwa ń tà tó o bá fẹ́ ra panda tí ò ní bó jewelry tó jowó ẹ̀ lọ èyí tó nínáwó máa gbé sọ́rùn tó máa pẹ́pẹ́ dẹ́ẹ̀m sórí tẹ́tí mi panda ni sórí bó ṣe dàbí white gold kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún lórí kan ní táwa yìí ẹ má ṣe jura yín lọ ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn ìlẹ̀kẹ̀ lọ́rùn ẹsẹ̀ èmi ló ń bá wí pé mi ní pàǹdà lágbọ́n ti kú èlò mo pa èmi máa sọ pé èèkan mo pa èmi ò ṣègbè ìwọ gánmọ̀ náà àjọra wa lọ tìjàkadì kọ so pọ́lísì Ọ̀ṣínbàjò àti Buhari ó ṣe kọ̀rọ̀ táwa sọ lọ́wọ́ àwa láà fẹ́ dìbò ni ẹ̀yin lẹ́yìn lọ sọ pé ẹ fẹ́ gba no ó ti dàrú mọ́ lọ́wọ́ kò sí nǹkan kan ilẹ̀kùn ti tì mọ́ àtìlẹ̀kùn mọ́ wọn a fi kọ́kọ́rọ́ pamọ́ kiri gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹ yé wọ́n fẹ́ wá dàlú ọlọ́pàá kó wọn ó gbọ́ pọ́n ti ń wá babaláwo yín wanted wàláì wọ́n kọ wanted ọlọ́pàá dìdí kọ wanted sí ni èmi sọ fún yín pé criminal ni gbogbo àwọn sẹ́ẹ̀tì ọ̀fìdí ọ̀tí náà kéèyàn máa gbé dọ́bù bá rò fẹ́ wá fọ́ fẹ́ yìnbọn àwọn ló fẹ́ yìnbọn fún àwọn ìtẹ́fẹ́ fi ẹ máa máa para yín lẹ́yọ kankan ni let me tell you let me tell you something àwa máa dìbò àdè máa wọlé ẹni bá máa pokùn sónú yín ni kó pokùn sáwòrán yín ṣe. ipa kan gbọ́sù tí orí ẹlẹ́gàn ló máa jẹ́ ẹjọ́ yín rèé ẹ máa wí pẹ́ kiri ẹ máa lẹ̀ mọ́ wá mọ́ o ẹ lè a lè mọ̀ wa àwa máa dìbò gbogbo eré àbí táwa ẹ̀ là máa dìbò wàhálà ìwọ géètì mi wò ṣíṣí ló wà nílẹ̀ ṣíṣí àwọ̀ ń sá kiri àwọ̀ ò ní bá yín sá àwọ̀ ń sá kiri ẹ̀yin lẹ ti balẹ̀ jẹ́ ẹ máa máa sá káàkiri àwọn fáǹsì tèmi tó ń wá nàìjíríà yẹn wọ́n ń wálé dáadáa ọmọ nǹkan tí nàìjíríà jẹ́ àwọn yẹn wọ́n ti ṣeré nílùú òyìnbó wọ́n ti ríwèé gbà gbogbo ọ̀nà tí ń là fún wọn wọ́n ti ṣe dáadáa ju ẹ̀yin àṣàn orí burúkú onírádaràda ìlú òyìnbó ògbè nàìjíríà ògbè yẹn sálọ ìlú òyìnbó ìlú òyìnbó ògbè yẹn wá tún wá sálọ ẹ fẹ́ gba ìwé ẹ̀ lè rí ìwé gbà báwo lẹ fẹ́ rí ìwé gbà lẹ́yìn kẹ́ ṣerú lẹ́yìn àwọn òyìnbó dáadáa kẹ́ ẹ fi wo oníwèé ṣiṣẹ́ ẹ má fi wo oníwèé ṣiṣẹ́ ni ẹ lè fi wo tí ń ṣiṣẹ́. ẹ̀yin ọmọ ọ̀dọ̀ yìí orí ẹ bàjẹ́ ta ló fẹ́ bá sọ̀rọ̀ bí ẹ̀ sọ fún wọn ìyá máa jà wọn ta ni òun náà lágán lágán ṣe rì sí ìsinyìí torí mi ò fẹ́ kírù wọ ẹlẹ́nu wọ́yọ wọ̀yọ akálòlò ẹlẹ́nu wọ́yọ wọ̀yọ adatán ní táìtọ̀ǹgì mi ìfẹ́ kó fún mi lóúnjẹ kọ̀ sí oúnjẹ wọ̀ sí jẹ. ọmọdún tí wò lọ lóyìnbó béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ mí ọlọ́run ọdún tó lọ lóyìnbó yẹn mi ò fi fọ́ǹbù tá a bá kà wá tún ti rí mẹ́wàá ilé mẹ́wàá ti kúrò iye àti wọ̀ṣẹ́ lọ lóyìnbó ìwọ ṣe ń sáré ilé kiri ẹṣẹ wọn ṣe tó ti bá yín ra lẹ̀ nísìn bí tó bá wọn polówó lẹ̀ tó ti gba commission lẹ̀ ṣé bó ti ra blọọkù tí ń kọ́lé lọ ọmọ àwa yìí ọjà sórí ọmọ ìkéré ló ń wẹlé bọ ilé fẹ́ wẹlé ọmọ àdúgbò àwọn tó kù ẹ̀dà wọn lọ ṣọp ìwọ àtàlẹ wà ń bẹ ta ló tún wà ń bẹ ta ló tún wà ń bẹ fi géètì lẹ̀ tí n bá ti géètì ṣé wọn máa dá wọlé má tilẹ̀kùn mọyàn má máa ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá dá wọlé ní ìsìn ẹlòmíì tó fẹ́ wọlé kí mi má ṣe bẹ́ẹ̀ àwọn tó kú ẹ̀dá wà tálẹ̀ wà ń bẹ̀ ìwọ nìkan ló fẹ́ wá kí mi ìyàwó náà gbà ní sáwà yìí tó wà ókè. ẹ ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ fáwa èmi ò sì wo bí mo ṣe àwọn olè sọ pé ẹ màdámù afẹ́ ẹ wá lọ kọ́lé irọ́ o ìjẹ́kọ́ ibi ilé ibi tó ti gbalẹ̀ commission torí kò tó kò nàìjíríà ò nílé lórí wọ́n ti ń bá yín yọ búlọ́ọ̀kù síbi a máa mọ ogbó lórí social media ẹ nílé lórí ẹsẹ máa máa máa bá yín ra búlọ́ọ̀kù ṣe kínní ni bí wọ́n á dẹ̀ máa ṣe máa máa ṣe bí ìgbà tó yẹ kẹ́yìn lè lè kó gbogbo àwọn tó wà lórí social media jọ ẹ dẹ̀ ní upload ti ìyá yín ó mọ̀gbà tèmi ti wọ́ ọlọ́run ẹ lọ confam á sọ fún yín pé no no be for mouth tèmi àti ẹ̀jẹ̀ wà ní ẹgbẹ́ ni tí wọ́n á ṣe ìyá aláṣẹ lágbo ti pé láti jọ wò sí láti bo síbo láti bo síbo ó jẹ́ yà fèsì ìdàrú nǹkan tó ń ṣe nílùú òyìnbó tó bá jẹ́ ìwé oníwèé náà ló fi ń ṣiṣẹ́ gan tó bá ṣàjọ tó ṣàjọ tó bá mọ ohun tó ń ṣe níṣẹ́ bí dọ́là ṣe dáa níṣẹ́ tí buhari bòyìn láṣìírí buhari bòyìn láṣìírí àṣírí yìí máa tó tu díẹ̀ lóko a máa tó ṣẹlẹ̀ sàn. Ọlọ́run gbogbo oríṣiríṣi pọ́lísì káwọn èèyàn bá máa sọ pé ìjọba Buhari ò dáa ìlú ò dáa na APC ò dáa gbogbo ẹ̀ làwa rí gbogbo ẹ̀ làwọn tó àwọn ẹ̀lẹ́tọ́rẹ̀tì ó yé wọn dá kó yé wọn dànù gbogbo eré social media tí wọ́n ń pariwo èkó àwọ orí ẹ̀ wò mami ìyá kẹsẹ̀ tí mo kí yín dáadáa mi ní wá ẹ̀yìn tí ẹ kú iṣẹ́ ẹ̀yìn àti mo ríṣẹ́ yín gan àti sísítà mi ọmọ ọmọ bàtálá ìwọ ń sọ̀rọ̀ sí ọmọ bàtálá ìwọ lẹ́nu ọ̀rọ̀ ọmọ bàtálá lọ́wọ́ ọmọ bàtálá bá mi dáàbò má fi sílẹ̀ dáàbò gidi fèsì ẹ̀ fèsì ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká furaka láìsí ayé ẹ̀ ká gbé gbogbo àwọn fámìlì ẹ̀ síta ká torí wọn ṣàkàṣàkà kí lè fẹ́ ṣe fún àwa ń bí kí lè fẹ́ fi bu ẹ̀ láàjà lè fisa ló bá tán from fisa scammer kìíní kan kí lè tún fẹ́ sọ gbogbo nǹkan tẹ̀ ń sáwó yín jẹ ibi tá wo iwájú lè ròǹbérò ni wọ́n máa ń sọ fún ẹ ní nàìjíríà ọlọ́run iwájú làwa wa iwájú lèmi wà iwájú mo fọ ọlọ́run bọ́ iwájú mu wà bó o lè mí ìsìn ní mi dùn iwájú iwájú ló máa bá mi èmi ló wá fẹ́ bọ́ sórí social media ló fẹ́ máa fi gbá star ṣé mo kàn fi mí lọ fógbó lórí YouTube o píṣọ mi ṣe mo wẹ̀ mo mi rí fẹ́lẹ̀ dà rẹ̀ o tún gbèbó e o tún ti yí ọwọ́ wá nísìn ìyá ẹlẹ́tẹ̀ yá dàtẹ̀ kíyẹ̀ báyìí ìyá ẹlẹ́tẹ̀ dàgbọ̀tì ẹ̀ kíyẹ̀ àtẹ̀pẹ̀rẹ̀ ààyè àtẹ̀pẹ̀rẹ̀ ààyè ẹ̀tẹ̀ àpẹ̀rẹ̀ àyíṣẹ́ ẹ̀ńtẹ̀ ńta déèjì. ṣé bá ṣe ń kọrin nìyẹn àdáhùn ní taitong ṣe bóyá amẹ́ríkà ló wà lọ gé ìhàlẹ́ bíbá ẹni ìyá ẹ̀ ó lẹ̀ mọ́lẹ̀ lọ gé èmi lè kọrin dé tẹ̀ tẹ̀ tẹ̀ ìgbà mi ti rí ìgbà tára tẹ́tún ni àwọn olùbá ipò sọ fún tí ó ná ẹ̀yin máa dáṣọ fún ìtọrọ ẹ̀ la máa kọ wò ìwọ ló máa sọ ibi tí máa rìn sí fún mi àwọn ta ló ń bá wí lọ máa ta lọ ta gbogbo àwọn ọ̀rọ̀ yẹn lọ máa ta fáwọn fools àwọn tí wọn mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ sí níbi tí òṣèlú nàìjíríà dé gbédè ìwọ ló máa níbì kan ní kí n dúró sí àwọn ta ló ń bá wí information wo lo ní lọ́wọ́ ṣé gbogbo àwọn information tẹ́ ń yín kúkú láàrin ara yín information wo lè ní kí ló fẹ́ gbé fẹ́rù èmi bí ṣé Tinubu ṣé Tinubu òun ni governor central bank ni tẹ́jẹ́ gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹ máa ẹ máa dán mọ́ Tinubu ni what is your problem what is your problem ẹ̀yin kan jẹ́ ìṣe ń bí nípa àwọn ará bíbá ẹ̀ wọ́n ń jà fún yín àwọn olè ń jà fún ẹ lè jà fẹ́mi o ó ní mo sọ fún ẹ lè jà fún èmi wo ẹ lè jà fún èmi a ní kẹ́ lọ jà fún àwọn fámìlì yìí ti ṣe iṣẹ́ tí mu lómi àwọn fámìlì ní kẹ́ lọ fún náà káwọn ní ọ̀rọ̀ tèmi ṣe máa jẹ́ sí kálukú lọ fún fámìlì ẹ̀ stop saying ẹ̀ ń jà fún àwọn ọ̀ràn irú àwọn mélòó lẹ fẹ́ jà fún irú àwọn ta lè ń jà fún àwọn bàbá yín jà ìjà mélòó náà bàbá yín jà kí ni àwọn ẹdùn náà kí ni àwọn bàbá yín nínú agboolé yín kí ni àwọn fámìlì bàbá yín tẹ̀ ṣe ní community gan at least ẹ aṣá máa sọ pé ń gbà yẹ àwọn bàbá mi àwọn bàbá kí ni àwọn bàbá ti ń ṣe community ẹ àwọn bàbá yín ò ní ọ̀n lákọọ́lẹ̀ rẹ̀ nà èyí lẹ máa máa dúró àwa irú àwa àwa mọ níbi níran àwa tá a jáde láti inú ilé rẹ̀ àwa tá a mọ bí gbogbo nǹkan ṣe lọ nùlù ẹ lẹsẹ máa máa júwèé fáwa pé bí kàn ní ká dó sí torí kíni afọ́jú lẹ́yìn náà I suppose to liberate some of you you are not the one to liberate me politically you can't liberate me lórí ọ̀rọ̀ òṣèlú you can't liberate me lórí ọ̀rọ̀ nàìjíríà you can't liberate me wọ́n kó ẹ̀yin jọ kẹwàá máa máa ṣe propaganda ni propaganda list ni ẹ́ ó wá fẹ́ sọ̀rọ̀ èmi ló fẹ́ máa máa fi ṣe kínní wo ace sórí èmi sórí mi rè èmi ní káàdì ìbò ṣe bó rójú mi àbọ̀ọ̀lẹ̀ ìmọ̀ ni ṣe bó ti rí ọba ní Elizabeth ló wà ń bẹ̀ sórí gọ́vnà tèmi lélẹ̀ DA DA lẹ́ẹ̀kan sí wo sórí gọ́vnà mi rè abórojú ẹ̀ ohun mẹ́tò ń jẹ́ bẹ̀ Dàpọ̀ Abíọ́dún ló ń jẹ́ bẹ̀ gọ́vnà mi ìlú mi rè mo ń kó wọn rìn ní sórí tekore mo ń gbé wọn kiri ni mo fọlọ́ tí n bá máa bọ́ jewelry mi tí n bá ń bọ́ jewelry tí n bá jáde sórí kinní mẹ́ẹ̀ta ẹ̀ inú ó máa wà nínú báàgì tí n máa gbé jáde tí n bá yẹ kó fẹ́ change báàgì ẹ̀ ń jọ kejì màá kókó meanwhile I only one bag ni mo sì fi ṣe campaign because mi ì fẹ́ kí gbo àwọn báàgì mi ta kó bàjẹ́ ní oko là ń lọ káàkiri look at this. Sorry. west rí west west senator Solomon Ọlámilékan yáyì níjọ yáyì níjà sórí sótìrì sótìrì mò kórin ni àwa busy à ń ṣe campaign lé kí ló ń ṣe ẹ̀ náà you come online every day Then, máa ma sọ̀rọ̀ against Tinubu ẹ máa ma mo ti sọ fáwọn èèyàn tipẹ́ pé káwọn èèyàn jára wọn pé rọ́lẹ̀ ń pa ẹ̀ṣẹ̀ nǹkan kan tó ń jẹ́ nation àwọn èèyàn believe now and up till now àwọn èèyàn ṣì believe pé You are saying the you are saying nothing. You don't do anything. Ẹ ṣe nǹkan kan. Ẹ wo Tinubu náà. Gbogbo ibi tí bàbá yẹn ń lọ. Call yourself pé wọ́n mọ̀ gbòòrò. Ìdá wà lẹ́yìn PDP, ó wà lẹ́yìn APC, ó wà lẹ́yìn gbá kan, wà lẹ́yìn pátì kan. Anywhere àti bàbá bá dé, wọ́n máa ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n wọ́n lọ fún ní ọ̀rọ̀ kan ẹnu ọ̀rọ̀ kan gbogbo wọn sọ ẹ̀yin Tinubu everybody wà you expect pa máa lọ tẹ̀lé ọmọ haúsá kò possible Tinubu làwa ń support Tinubu làdé máa dìbò wa fún politics ọ̀rọ̀ grassroots ló ti ń wá o kò ń sórí social media o àwòrán yín gbogbo ìtẹ̀ ń ṣe yẹn o tó o bá dárúkọ mi sórí pé bó ṣe dárúkọ mi náà mo tún campaign Tinubu nìkan òun lèmi kó lè ṣe this is the Simple symbol Tinubu lele ẹgbẹ́ tiwa ẹgbẹ́ APC ni èsì lọ́yà lọ sí pálọ̀ lọ sí pálọ̀ kó lọ wọrí dání níbi tá a ti máa ń jẹun tébù tá a fi ń jẹun yẹn lọ mú ìgbálẹ̀ wà bẹ̀ ìgbálẹ̀ yẹn mo kùn kọ́lọ̀ lọ mú ìgbálẹ̀ wà má mo bóyá o ṣáàpù lè you understand ẹgbẹ́ tiwa nìyẹn àwa ń campaign kiri Simple, symbol tiwa nìyẹn kò sọ ẹni tó ní kẹgbẹ́ yín fail àwọn failure lè ń tẹ̀lé lẹ́yìn ẹ lóbi àwòdè bá ń jiyàn kò sí wàhálà àdúgbò tèbù bá léèyàn sí kókó ìwé ẹ̀ jáde aṣáàdìbò àwòdè ni ẹ má dìbò ṣáàdìyín mú ni. ìjọ ọ̀lẹ̀ tí kémi bọ́ sàkí ní òbí òkè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ again sọ̀rọ̀ lẹ́yìn ká ṣe ẹ̀ka rẹ̀ ìjọ ọ̀lẹ̀ rí kí ọ̀rọ̀ tẹ́ǹtẹ́ la irọ́ torí pé ẹ̀yin gangan gangan ni ara ń nẹ ẹni ànàdè lára ń torí àwọn kò máa pẹpẹ yìí àwọn kò máa dùn ún àwa gan a ti fi bíléèdì ga yín lára àwa fi ata sí ata jọ sí ó máa ta yín lára nà ṣé ìta ṣe yẹn tó ta yín lára anywhere you go aṣíwájú anywhere you go Tinubu anywhere you go APC anywhere you go àwa ni anywhere you go àwa ló anywhere you go a máa dìbò anywhere you go a máa wọlé anywhere you go ẹgbẹ́ epo pamọ́ anywhere you go ẹgbẹ́ náírà pamọ́ anywhere you go ẹgbẹ́ kínní wa àwa ló kàn kó o lè mọ ni bó o dé kó o máa bá lọ́wọ́ mi ṣó ti yẹ anywhere ni máa ń kó gbálẹ̀ mi kiri sórí ṣó ti rí àwọn ò bá ń ṣe àwọn ò ṣeré ṣeré àwa ló kàn tẹ bá lẹ́nu ń bẹ̀ tẹ bá léèyàn bẹ̀ tẹ bá kọ̀ ẹ lọ kí ròyìn jáde àwọn ò bá yín jà nǹkan tá a mọ̀ ni pé Tinubu ló máa wọlé. tó bá dúró pé mi ò tajà yẹn o mọ nìkan tó ní ẹni bá wò ṣẹ́jú wa kàn yóò pẹ́ létí omi àti dúró mu kànga wọn, ìyọnu ni. Àti bẹ̀rẹ̀ mu kànga wọn, ìyọnu ni. Mo fẹ́ sọ kíní kan fún yín. Ìbò tá a máa dì sínétọ̀, tá a máa dì ti president, especially a bá ti parí ìbò president tán, tá a dìbò sínétọ̀, tọ́ka ìbò tí APC lọ rẹ̀rẹ̀rẹ̀, ẹ máa rí dìkan. Wọ́n máa, ẹ rí dìkan àwọn tó máa decamp láàrin ìgbà tá a bá parí ìbò president yẹn ẹ rí àwọn tó máa decamp sí APC ìgbà yẹn la máa wá dìbò gọ́vnà tó bá di march two weeks bí almost three weeks difference wà bẹ́ẹ̀ nígbà tá a bá ti dìbò tá a bá ti wọlé ẹ máa ní ẹ̀rí bó ṣe máa decamp Ẹ̀yin ò mọ òṣèlú Nàìjíríà, a máa kọ́ yín lóṣèlú. Ẹ sì máa bẹ̀bẹ̀ fọ́ lọ́hùnbúra. Tinubu ò ní wọlé, Tinubu máa wọlé. Tí Tinubu ò bá wọlé, ẹ ń bẹ̀bẹ̀ náà ni, ẹ máa bú mi náà ni. Ẹ ti rẹ́dí àti ṣe wòlímọ̀ fún mi. Wàláì, mo fọ́ lọ́hùnbúra, èmi lèmi máa ṣe wòlímọ̀ fún yín. Ẹ̀yin òun ìní mi Ọlọ́run ó lè máa ṣe tiẹ̀ ò má máa wùwẹ̀ báyìí ṣùgbọ́n èmi lèmi máa èmi lèmi máa rẹ́yìn yìí ṣé àrò pé Tinubu máa fè Tinubu ò lè fè Tinubu máa wọlé torí èmi lè àà èmi gan rí àsìlẹ̀ ni èmi máa rẹ́yìn ní orí social media láti bo síbo gbogbo ẹni tá a bá máa rìtáyà a máa rìtáyà ẹ̀ ni ṣẹ́yìn lẹ́nu àdúrà lẹ́nu ni ó lẹ́nu àdúrà lẹ́nu ìwọ ń gbàdúrà irú ẹ̀bẹ̀ mi ṣe wá aládùúrà làwà gbogbo ibikíbi tí ọmọ wa bá kọ́ máa bá àánú pàdé a máa ń gbà fáwọn ọmọ wa ni a gbà fúnra wa a gbà fáwọn ọmọ wa a gbà fọ́kọ wa a gbà fẹ́bí wa irú èmi sì máa ń gbàdúrà fún ọmọ mi gan máa ń gbàdúrà gan tí ó ti yẹ gbogbo ibi táwọn ọmọ mi bá ń dé kó máa bá àánú pàdé ni òun ló fi jẹ́ pé ẹ̀yin ìyá aládàradà kan ẹ lè gbàdúrà kádúrà yín gbà ẹ lè ní ọmọ yín ẹ even gan iṣẹ́ yín gan ó burú jáì débi tó yẹ pé ẹ̀yin lè jẹ́ káwọn ọmọ yín máa máa mọ̀fò ẹ máa máa mọ̀fò ẹ máa pòfo ẹ máa ròfo ni aládùúrà làwà ohun tá a bá ṣe là máa jẹ akólòlò adáwọn òpònú ta ló ń bá wí tí mo wà náà ṣe tiẹ̀ ó dé lọ kó wò pé woman antecedent kálukú la máa wò ṣé mi type o ṣé mo ta pure water rè ṣé o gbọ́nù ọ̀run mi pé mo ta pure water rè ẹ́ business máa kọ́kọ́ ṣe láyé mi pé òun kọ́kọ́ ṣe business nígbà tí mo jáde school sat mo lọ sí Majority Institute of Beauty Culture ní Yànàpájà ìbẹ̀ mo ti kọ́ṣẹ́ ẹ̀rí pé jọ́ mo ti ẹ̀gbìn picture graduation mi jáde mi ní ẹ má lọ rò pé mo míì ní degree school sat mi yanrantí wàláì mú òyìnbó mi pẹ́pẹ́ handwriting mi fẹ́fẹ́ èmi ò sí náà èyí tẹ́ ẹ̀ gba degree tó jẹ́ pé handwriting yìí bó ṣe máa kọ ó yẹ máa ṣe rè èèyàn máa kọ́kọ́ rò pé cursive ni but handwriting yẹn ayé ẹ̀ ti bàjẹ́ orí ẹ̀ bàjẹ́ àwọn tá a lè ń bá wí. lẹ́yìn ìgbà yẹn ọjà business mo ṣe mo bẹ̀rẹ̀ sí ní máa ta cement ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn oníbàràndà bó bá mọ oníbàràndà àwọn tó ń ta cement láyé ewéko tó bá mọ wọn ní Ṣàgámù ẹ sọ pé ẹ bèrè ẹ ní láti fa àbúrò ìyá yọ̀rá lè wọ́n á sọ fún pé láti fa láti pupa cement lèmi ta mo kó òǹdí ṣẹ́ẹ̀bù cement mo ṣe fàyàwọ́ fúláwà díẹ̀ lẹ́yìn pé ṣe fàyàwọ́ fúláwà mo kúrò bá airport mo lọ street àwọn business mo ṣe nìyẹn lórí mo wá lọ sí airport yẹn mo wá ń ta àwọn ọjà oríṣiríṣi any business mo lo international experience mi mo lò dákú mo lò dànù so what do you want to tell me tó bá ní kéèyàn kó sọ ìrìn àjò ní ayé gbogbo nǹkan ayé mo fi jù ẹ lọ ó sórí social media ọ̀sán fèmí ike ẹ jẹ́ jẹ́ jẹ́ lọ parí ilé ẹ̀ o ọmọ pé tí wàá ṣọmọ ọ̀dọ́ ń owó tó ṣàjọ tètè try kó parí ilé yẹn láyé oorun bámbám ìwọ ló láyé ẹnìkan máa rún sí ọ lọ́wọ́ lórí ìwọ láyé ẹ̀dá olówó ẹnìkan lọ́wọ́ táyé wọ́n lè sí ẹ ẹ ń ọmọ ayé ẹ máa rún sọ ọmọ ọmọ máàmì ẹ dáàbò ẹ ẹ dáàbò ta ló ń bá wí ṣáà fẹ́ sá lọ fún ẹ̀yin tẹ́ bá need any information lórí ẹ̀ máa fún yín ẹ dáàbò ẹ ṣe yàmàyàmà àbò ìṣe àwọn ta ló ń bá wí ìwọ ló máa sọ fún wa ewé kínní ìwọ ló máa níbì kan ní ká dùn sí tí Tinubu làwa ń ṣe ah, Tinubu làwa ó ṣe bọ́ ẹnìkan bá ya wèrè tí Tinubu làwa ó ṣe bẹ́nìkan bá sí wín. mo ní ti àkànbí làwa ó ṣe o bẹ́nìkan bá ya wèrè tàṣíwájú làwa ó ṣe bẹ́nìkan bá sí wín. mo ní àwa ó bá ṣe bẹ́nìkan ò bá bá ṣe àwa ó bá ṣe bẹ́yìn olórí burúkú kan ò bá bá ṣe tí Tinubu làwa ó ṣe bẹ́ẹ̀nìkan ó báwọn ìkẹ́ ẹ̀ sí wíwá àwọn ìkẹ́ ìyá wèrè Tinubu la máa ṣe kẹ́lẹ̀ máa sọ bí tá a máa dúró fún tiwa ó ti hun ẹni yẹn ó ti mú Tinubu agbélẹ̀ amú Sunday Igboho agbélẹ̀ ẹni gbogbo tiẹ̀ ní bàbá tí nìyẹn ẹ tẹ̀lé e náà kí ló kàn mí àti máa tẹ̀lé rú èmi máa tẹ̀lé Sunday Igboho kí ni Sunday dàlàyé ẹgbẹ́ sẹ́yìn ọ̀bàkan àti ẹ̀ jáde náà ṣé bá rí táwọn sọ pé ṣe bẹ́ẹ̀ gbé síta mo fi ọlọ́run elédùnmarè búra kó lọ gbé sẹ́yìn ọ̀bà kàǹtì ẹ̀ síta kẹ́mi gan gbé tèmi mí ni mo sọ má dárúkọ ọkọ mi wàláì gbogbo nǹkan mo fi jù lọ èlò náà fi ń kọ́lé nàìjíríà ṣé lè ẹ̀yin tó yẹ pé ló máa ń jọ yín lójú a ń bá wí mí ni wẹ́ẹ̀ mí ni wẹ́ẹ̀ sí wàá ṣòro rẹ̀ a ń bá wí àwọn ta ni sẹ́ẹ̀tì yín ó ti ní ẹ̀wọ̀n yẹn ní bàbá tí ìwọ gbà ẹ̀wọ̀n náà gbà ó ní bàbá tí nìyẹn wọ́n ní gbó o lè jẹ́ bàbá tèmi máa fi máa fi national leader APC lẹ̀ màmá àtẹ̀lé Sunday Igboho ẹ́ kí ni Sunday Igboho fi àtọ̀ sí déńdé wa ń bí déńdé Yewa South Yewa ẹnu eh, Ogun West àwa náà náwọn tó ń pẹ́rù bí kí ni Sunday fi àtọ̀ sí gbogbo àwọn wọ́n láwọn èèyàn àwọn aláwọ̀ ẹ bá láwọn yányán ga ìsìn wá bíbá ẹ̀ tó ti fowó dára dànù dákúdàkú tẹ́ ẹ máa rí wọn wọn lo mọ́tò kìíní gan àwọn tí àrọ̀bà àwọn táyé wọn táyé wọn ti mú yes yes kí ló ń ṣe yín náà ta ni fẹ́ máa dẹ́rù bá ń bíbá yẹn lè máa máa fi Sunday Igboho torí kíni torí Sunday ìjà ẹni tó ń jà fara ẹ̀ ní wá ní pé kíni Sunday Igboho ọjà fèmí o ẹ má gbé yẹn wá o bàbá akíntóyè kò jà fèmí àpò ara ẹ̀ ló ń gbogbo wọn jà fún wọn rò pé buhari máa bá wọn ṣe mítìnì buhari dẹ̀rọ̀ gẹ́ẹ̀dì àwa kankan wa gan mọ̀ everybody ló mọ̀ everybody ló mọ̀ ẹ̀yin tó wá jẹ́ pé ẹ̀ wà á mọ ìtàn àwa máa rán yín létí nígbà tí wọ́n change owó buhari náà lè change owó wá gbà yín wọ́n change owó èmi mo ní owó mi ì mọ ibi tí ma àwọn pẹ́rẹ́ǹtì mi ò gbọdọ̀ rí pé ó wà lọ́wọ́ mi ọlọ́pàá kan bàbá jò òun ló bá mi ṣe ń jí owó báǹkì ta ní fọ̀ ń gbà yẹn báǹkì ta ní fọ̀ wema ní báǹkì kan tá a ní wema bank ó wà ní ìyànà tẹ bá ń lọ báǹkì ló wà báǹkì ní báǹkì yẹn wà bank bus stop tẹ bá ń lọ. Eh, ẹ lọ sí òkè ńlá grammar school kí lẹ fẹ́ ẹ lọ wo ẹ̀yẹn ní flat ẹ ní nọ́mbà ẹ̀ ní. ẹ bèè lọ́wọ́ ó dẹ lọ bèè lọ́wọ́ àwọn olóbùkú tẹjọ tó jẹ́ spíkà ẹ kí ni tí mo kí ló kàn kí ló kàn sáà ní Tinubu pẹ̀lú prógráàmù táwọn olóbùkún nation yín jọ ń ṣe kí ló concern Tinubu bẹ́ẹ̀ kí ló concern Tinubu ṣé Tinubu òun ló òun ló òun ní òun ní kínní ni àbẹ̀ ìṣí ni àwọn talẹ́fẹ́ máa bá wí talẹ́fẹ́ máa sọ ẹ̀yin máa máa sọ̀rọ̀ sí Tinubu lórí pílàfọ́ọ̀mù yẹn máa pàtẹ́wọ́ ẹ kú iṣẹ́ ìyá mi kú iṣẹ́ ẹ máa kí wọn kú iṣẹ́ wọn máa bú Tinubu ṣùgbọ́n tá a bá gbé e fún wọn padà ẹ máa ní kílẹ̀ kan ránṣán orí yín orí yín gbalẹ̀ talẹ̀ ń bá Sunday Igboho wájú àwọn lídà àwọn ta ni àwọn ta ni. nígbà tó máa ṣẹ́wó má jẹ́ kí má yẹ kí n sọ̀rọ̀ mi ṣe kò sí ní ẹ̀pẹ́ nígbà tó máa ṣe ìjòwó ẹ yóò mọ nǹkan tó jọ àwọn èèyàn rí gbà yẹn ojú àwọn èèyàn rí máa bò wọ́n máa fẹ́ change owó problem máa wà nílùú because owó yẹn wọ́n máa extend extend from there tó bá yá owó yẹn máa á kárí bọ̀ Buhari rò pé ayé ìgbà yẹn bó ṣe easy ìgbà yẹn nísìn ló ṣe máa easy kò dẹ̀ lè easy bẹ́ẹ̀ èrò ti pọ̀ jù èrò ti pọ̀ jù ok owó wá sílùú owó ìṣe kinní kan wọ́n gbowó lọ wọ́n ṣe ìyẹn ò dá ìbò tá a fẹ́ dá dúró you can't bring that one tẹ́ ọmọ Ìgbò bá sì ń sọ pé just because nǹkan tó ń ṣẹlẹ̀ o ẹ má dìbò fún Tinubu a nítorí pé ó jẹ́ ọmọ Ìgbò ṣùgbọ́n tèmi bá wá ń rí ọmọ Yorùbá tó ń torí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tó ń sọ pé ẹgbẹ́ APC kìíní kan mo fọlọ́n búra máa kúrú máa bá yín dọ́gba kò kọ́ anybody now ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ṣiṣẹ́ ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn ìyá yín pé gbàtàn change owó nineteen eighty six kí ni condition lù báwo ni ìlú ṣe rí ṣó rọrùn àti change owó yẹn ṣáwọn òòyàn wọ báǹkì ṣó easy ṣó easy granny mi ó máa láti because ẹ lọ èmi ò ń sọ̀rọ̀ kínní granny mi kínní làwa ń ṣe ọtí làwa ń tà ọtí ó sèṣì là ń tà ẹ lọ béèrè bàbá mi dùn aláwọ rífọ bàbá bá ń gbóyè ọtí làwa ń tà ó sèṣì làwa ń ṣe tá a bá ta ọjà láti kó owó báǹkì kan la ní fọ a nígbà yẹn ó so difficult jẹ́ pé a lọ sí Sango káàtì ẹ̀ ti wọnú báǹkì lásán ogun ni àti wọ báǹkì gbà yẹn ogun ni àti wọlé kò rọrùn gbogbo nǹkan ó le fún wa gbà yẹn tá a máa máa ru owó kiri meanwhile owó torí èmi tèmi bá kó ọtí má ti kó sínú mọ́tò pick up àwọn abúlé ìtorí ìtorí táwọn èèyàn ṣe ń jẹ́ abúlé ìtorí yẹn gangan láti tí n bá gbéra láti ṣọ́ọ̀bù wa tí n bá ti yà máa yà lọ sí àwọn èjìó ṣópàdé ṣódérù ṣóhunmi la kí n wọnú abúlé òkò kí n lọ sí gúdúgbà from there mo lè la máa la máa lọ máa yí àsán náà máa lọ àpòdé máa kúrò ń bẹ́ẹ̀ bí mo ṣe ń ta ọtí kiri nìyẹn o màá lọ sí eh, abúlé gúdúgbà màá lọ eh, ìtòrí wọnú bí mo ṣe lọ owó wò máa dówó wò kí n tó padà bẹ́ẹ̀ mi ṣe ń ta ọtí ni mò ń tà ó sèz tí n bá wọnú kò dẹ̀ sí á dá fún yín tí n bá wọnú oko kan máa wọnú oko bòmí wọn wá kó fún mi gbogbo owó ọjà tàtà ká tó rí owó chẹ́ǹjì tí ò ẹ̀ ò bá lówó lọ́wọ́ ń gbà yẹn o lè rò pé ó easy kò easy bóyá torí ibi tó bẹ́ sí ibi àárín ibi tí mo wà we found it very very difficult then nígbà tí Buhari gbé pọ́lísì yẹn dé èmi ọtí tán dẹ̀ ní kémi máa tà èmi máa ti fowó sí i máa fowó sí i tó o bá ti rajà mi láti ilẹ̀ mi ni mo ti ẹ lọ béèrè àwọn méètì mi mọ̀ mi láti ilẹ̀ mi lèmi ti já sí pàǹṣe business tálájì bá ti ṣe báyìí tálájì bá ti ṣe pé alájì àwọn èèyàn rajà o ẹnu ni mo fi tajà alájà ni kí la wá ṣe báyìí torí òwú ni Gani mi sọ kí la wá ṣe báyìí alájà jáde five naira nù ẹ̀ ọba ti owó yẹn mi mo ní màá bá ti ń bọ̀ inú mọ́tò mo ti máa ṣọ̀rọ̀ ajé because tèmi màá ti tètè pínpínpín mo ti ṣéǹjì ṣéǹjì tèmi mo ti kówó mi báyìí ṣé mo ti kó sẹ́gbẹ̀ẹ́ kan driver màá ti kó fún un ó bá ń lọ màá ti fún tiẹ̀ bá ti kó gba nígbà tá a máa ṣẹ́ owó tá a máa change owó wọn ò gbọ́dọ̀ rí lọ́wọ́ mi mo ní bí mo ṣe ṣe owó yẹn ní ọdún yìí mo ti sọ rí ọlọ́pàá tí mo gbé owó fún bàbá àjò tó gbé wá sí fọ òun ló ẹ̀dí gbogbo ọlọ́pàá ń gbà yẹn bàbá àjò ló bá mi ṣẹ́ owó òun ló lọ bá mi ṣẹ́ owó ó yẹ kó fún mi ní bẹ́ẹ̀lì owó mo ti sọ rí mẹ́rin mẹ́ta ló fún mi mi ò tó pariwo síta. Si bọ́ nísìn tí gbogbo wa ṣe transfer wàhálà tí gbogbo ẹ̀ wá ṣe kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíta ó máa lè ó máa lè tẹ bá rí ọmọ ìlú òyìnbó ẹni tó gbé ìlú òyìnbó dáadáa á sọ fún yín pé cashless policy ó máa help wa níwọ̀nba ìgbà tèmi fi lọ sí Canada tí ọmọ mi ṣèkéré báyìí ṣe yẹn ó ti ó wọ̀ mí lára gan-an débi jẹ́ pé up till now ọmọ ṣọ́ọ̀bù mi mọ̀ tí wọ́n fẹ́ ràn ẹ lọ bá mi gba owó lórí atm mo ń ṣe mi ò fi bẹ́ẹ̀ ní káàṣì lọ́wọ́ ok tábà rí pé àwọn ìyá wa àwọn tó wà lóko kò possible ṣèbí bákan náà ṣiṣẹ́ nílùú òyìnbó tó dẹ̀ ń work ẹ má ma gbogbo nǹkan tó bá gbé wọ nàìjíríà ẹ má ma jẹ́ gbogbo nǹkan kó nira mọ́ ẹ má máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ tí pọ́lísì kan bá dé ẹ̀yin tẹ́ wọ àkọlẹ́kọ̀ọ́ a máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ẹ jọ kí ni pírọ́blẹ̀mù yín pẹ̀lú tiwa we want everything to work well we want everything nígbà tó gbé NIN dé ẹ fẹ́ ẹ fẹ́ lárí mọ́lẹ̀ kátẹ̀ wá ní pé ó wá kù díẹ̀ káàtó nú ẹ̀ tó bá kù díẹ̀ káàtó tí gọ́ọ̀mẹ̀ntì bá gbé pọ́lísì kan wá tó nira wọ́n á ti mọ̀ ẹ fẹ́ review ẹ̀ you don't come to us and tell us rubbish bí mo ṣe wà yìí tó bá jẹ́ pọ́lísì yẹn náà ní bọ́ yẹn ṣe yẹn àti tajà àti kinní mú mọ́ pé bí ò lè pa mí reason ni pé mi ò ṣe bí gbogbo ẹ̀ ó máa work well it's, it's, it's a matter of time ó wá nídà tí bọ́ sórí social media ẹ ìyá tẹ́ ń jàmàlà ṣé ẹ ti rá tàmàlà àwọn mélòó ló jẹun lọ́dọ̀ yín ṣó máa sọ pé àwọn èèyàn máa jẹun ṣé ẹ ló fẹ́ sọ mẹ́wọ̀ọ́ láka máa tajà in fact ó tún máa step up àwọn tó ń jí owó nu ṣọ́ọ̀bù gan á tún dínkù bẹ́ẹ̀ mi ṣe wà nínú bísínẹ́sì mi Do you know how many how omoye alert transfer owó tí mo ti gbà lé I don't do Ọlọ́run I don't even like it. Kí máa sọ pé ewu nǹkan tí mo ṣe, nǹkan táwọn èèyàn ṣe. I don't like it. I don't do it. Ẹ̀yin lọ́mọ ọmọ òòjọ́ bẹ̀rẹ̀ ó wá ń kọrin ẹ̀ bá ńlá o ẹ̀ ṣé o ti taṣọ èèyàn mélòó ló ra aṣọ ìwọ ló ní ìṣẹ́ ìwọ ló ra aṣọ àwọn èèyàn ń ṣe aṣọ a sì ń ṣe patí àwọn èèyàn ṣe ìmọ̀ aṣọ, àwọn èèyàn ṣe patí, àwọn èèyàn rarun, àwọn èèyàn ṣe nǹkan ńlá ńlá ńlá ńlá. Ìwọ ni iṣẹ́ tí mo ló mè. Ṣáwọn ẹbí ẹ tí ò jẹun nínú ilé. Ṣáwọn ẹbí ẹ tí ò jẹun nínú ilé. Ṣáwọn yẹn ló fẹ́ sọ pé mo lé ní ìgan, gbogbo ẹni tó wọ bíbà. Mo ṣe láìní, tó bá rí mọ́ímọ́í mi, mo ti ṣe mọ́ímọ́í, mo tún fún àwọn èèyàn ní mọ́ímọ́í everybody ó yá. Ẹgbàá méjì méjì, ẹ lọ jẹun ìwọ ni ìwọ ni ó jọ ẹ lójú ni kò já wa lójú ń bì ẹni tó bá ń ṣoore owó ò lè wọ̀n orí mi mi ì lọ sí ṣọ́ọ̀bù lẹ́wọ̀n láti bẹ̀rẹ̀ campaign mi ì fi bẹ́ẹ̀ lọ sí ṣọ́ọ̀bù mi ì lọ sí ṣọ́ọ̀bù for you to know mi ì lọ sí ṣọ́ọ̀bù ẹ wú àwọn olóṣèlú àwọn olóṣèlú tó kí ni tiẹ̀ pẹ̀lú life mi kò kàn ẹ́ náà life mi ò kàn ẹ́ life anybody ò kàn ẹ́ life anybody ò kàn ẹ́ àwa máa live life wa because this is our country we want the best for our country ó ráwọn tó láìka aṣíwájú bọ́yìn tẹ̀lé aṣíwájú kiri bàbá yín ló wà ń ta bàbá àwọn ọ̀gá yín tó ràn yín síta bàbá bàbá àwọn ọ̀gá yín tó ràn yín síta bàbá olóṣèlú grand patron olóṣèlú ló wà ń ta mo tó bá àwọn èké sọ àwọn ẹ̀ lọ ó yàgbẹ́ sára ó tọ̀ sára kò lè dúró re ó ń lo pampasì ó lè gbá kan kó kan kó ká wa mo fọ Ọlọ́run búra Tinubu ló máa wo mo ti máa ń tẹnu mọ́ ìjọ òbò yẹn bá ìjọ election tó bá dìbò yẹn mo fẹ́ sọ fẹ́ kọ́lẹ̀ Tinubu ìbò Tinubu la máa kà tí ò ní sí ìrújú níbikíbi he will escape through he will escape through wọn ò dẹ̀ ní pa Buhari dẹ̀ máa gbéjọba fún ẹ lọ kọ́lẹ̀ ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ rán àwọn olórí burúkú gbogbo àwọn ajá yín tẹ́ ẹ rán wọn síta á wò yìí jẹ o. ẹ ẹ múri tá a máa ń kọ àwọn ni. ẹ̀mí yìí ò gbé ẹ̀mí yìí ò gbé kàrísímà yìí ò gbé ò gbé ò gbé ò gbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ̀mí yìí ò gbé ẹ̀mí yín ò gbé kàrísímà yín ò gbé ò gbé ẹ̀mí yín ò gbé kàrísímà yín ò gbé gbogbo àwọn tó jẹ́ lídà yín wọn bí wọn kú kí wọ́n gbójú síta wọ́n máa rán yín iṣẹ́ ẹrú ni ẹ̀yin ẹ máa ṣe ọmọ ẹrú yín náà nìṣó àwa ti dá ògbó yín mọ àwòrán yín bí mo ṣe wà àmọ́ ṣé kebù <laughs> receipt mi lélẹ̀ èyí tí máa lò láti fi di ìbò against Àtíkù against Àtíkù ó ní máa lò ó ní mo máa fi dìbò against anybody bí tẹ́mi ti ń dìbò rè ajílété mo ti ń dìbò anybody ní Yewa ni mo ti ń dìbò Yewa South ṣó orí eléyìí o lè máa fi dìbò against anybody tó bá dìde against senator Ọlámilékan Solomon Yayi anybody regardless of who you are ń táwa máa lò rè táwa máa fi dìbò against wọn regardless of bó ṣe lè nǹkan jẹ́ a máa dìbò against onítọ̀ níye wa south pàápàá ní gbogbo west wa àwọn èèyàn ti dúró tán bá gbọ́ pọ́n dúró tán àwa dúró tán lórí Tinubu mo fi Ọlọ́run búra tán bá ní ibi tán wọ́n á máa dìbò yẹn sẹ́ẹ̀ àwa dúró tán lé o ṣẹ́ẹ̀rì mo tẹ́ ì máa fi báyìí pò rè tẹ́ ò bá mú nọ́mbà ẹ̀ gan-an ò lè ní má dìbò wàláì mo fọ́ lọ́nba nọ́mbà ò lè pè èmi máa dìbò mi ò ní pọ́blẹ́mù rè lọ́wọ́ àdìbò máa tẹ́ dò ìka ilé máa fi tẹ̀ báyìí. òkúkú níbò ẹ̀ níbò ẹ̀ lè wálé àwa níbò gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe bí tòótọ́ ẹ ẹ níbò àwa níbò àdèwálé ó dùn ó ti jó ọ níbò ẹ níbò àwọn òde pè yín ẹ mọ nǹkan tó ń ṣe wọn nísìn ẹ mọ nǹkan tó ń ṣe wọn ó ń ká wọn lára wọ́n fẹ́ kí wọ́n pè wọ́n ẹ̀yin kan máa bá wọn ta ló ń pè yín àwọn ò ní bá yín sọ̀rọ̀ ta ló máa pè yín ta lẹ́yìn àwọn attention sì kà dìde ta ló ń pè yín ẹ̀yin àti lídà ìgbẹ́ báyẹn ṣe náà yín sì ta tán nìyẹn ẹ̀yẹ kan àwọn ta náà ń pè ta náà ń pè mo ti rò pé onúkan tó ń sọ̀rọ̀ irú bàbá yẹn ó yẹ kán pé kí bàbá yẹn kán pé Sunday Igboho ẹ̀yìn Sunday o bàbá yìí wo ló ń pè Sunday fún kẹ́ni ṣé wọ́n ń fẹ́ dìbò yìí ẹ̀yin kan wà tó jẹ́ pé àti ẹni ìdí nínú nínú struggle ẹ̀yin náà ń ja struggle tí nà àwa náà dẹ̀ ti ń ja tiwa káwọn ẹni máa gbadé hmm, símbọ̀ yìí àwọn lórí símbọ̀ yìí lásán àwọn èèyàn ti jẹun náà dànù dànù fashion designer tó bá mọ nǹkan tí àwọn èèyàn bá mi dì bí báyìí ní ní gift tá a fẹ́ kó síta tó bá mọ nǹkan tí àwọn èèyàn bá mi dì sínú ilé yìí tá a dì nínú ilé yìí ni pápá mọ̀ pé àwa kúrò nínú àwọn wọn ta ló ń bá pé àwọn kan tó ń fún lólóṣèlú fún lówó àwa ń invest lórí olóṣèlú lórí òṣèlú ilé bíkíbi tó bá ti rí ẹgbẹ́ mi Nigeria diaspora ó máa máa bẹ́rí ni kó máa kó máa dorí mú pé àwọn ilé àbò ń ṣí àwa lọ́ọ̀fù Tinubu ni a lè ṣiṣẹ́ gidi àbò ń ṣí wàá mọ ohun tá a kó jọ ń bíbá mi rò pé mi rò pé seven lù bọkọ mi nínú ilé tó ti sáré tó ti ń sáré lọ ó ní àwọn iṣẹ́ tó ń ṣe káàkiri tí mi ò gbọdọ̀ sọ àbò ìṣe àwọn tá a lè fẹ́ máa bá ta ní sẹ́ẹ̀tì yín bí ẹlẹ́wà sọ pé tá a máa dùn sí fún wa ta ló ràn iṣẹ́ ṣé mo ràn iṣẹ́ ni ló ṣe wà ẹ́ àwọn àdìbò adé máa wọlé Tinubu máa wọlé yáyì máa wọlé oyè yáyì máa wọlé níbi tèmi wáyé máa wọlé rẹ́pù mi máa wọlé Isiaka Akínládé máa wọlé ó máa wọlé níbi tèmi wà bá a dẹ̀ ṣe máa di kiri nìyẹn tó bá wá di ọ̀ǹdì tó lẹ́yìn ìgbà tá a bá ti wá wọlé tójú yín ti mọ́ kó ti clear pé yes tó ti ṣe clear ara adìẹ tó ti clear àṣojú yín pé yes Tinubu wọlé gbogbo yẹn máa máa wọ wa ẹ máa máa rọ dé tẹ́ ti mọ̀ pé sínétọ̀ ti wọlé tẹ̀ mọ̀ pé rẹ́pù wọlé kí lẹ ti ń wá gbogbo yẹn wọ́n máa sáré dìbò dọ́ gọ́vnà ni ẹ máa dìbò gọ́vnà ni káyọ̀ tí ètì gọ́vnà yẹn kan ẹ máa dìbò ẹ̀ ni torí pé ẹ̀yin gan ti mọ̀ pé ojú ti mọ̀ ó ti wà kẹ́hárà ta ló máa bọ́ position ṣe ta ló máa bá ẹni ṣe kinní àbẹ́ ẹ̀ ṣe àwọn tá lè ń bá ni máa sọ bí tá a máa dúró sí fún wa. àdá wọn mọ̀ jàtìjàtì idiot mi lòun fi ń kọ orin abẹ́ẹ̀ gbọ́ ẹ ẹ ẹ jẹ́ kí n tún pé orin yẹn fún yín lẹ́ẹ̀ kẹ́ ẹ ti gbọ́ nǹkan tó ọmọkọ́mọ yẹn sọ fún mi ẹ mọ̀ pé mo jàre òun á bọ́ sórí bíbà òun á ń bú èmi ta ló ń bá wí ta ló ń bá wí ò lẹ́kọ̀ọ́ rárá ta ló ń bá wí sórí má yẹ kí n ṣe o gbẹ́nu ẹ̀ sàn gbẹ́nu ẹ̀ sàn. ṣòrí ẹlòmíì ló tún ṣe kínní ṣòrí ṣòrí ṣòrí bó o bá wò gan wàá rí lotus ń bẹ àwọn èèyàn sanwó ni àwọn èèyàn sanwó sanwó sanwó gan wọ́n tún lotus bank ní tún lọ àbó rí ni bó bá rí tán o bá mọ àkáǹtì tó bá wọlé wa mọ̀ pé owó wọlé ni kí ló ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ wò ẹnìkan ló ti sanwó ẹ bí mo nǹkan tẹ́ni ẹ rà kí ló ń ṣe òrì kí ló ń ṣe ẹ èmi lè ṣe kí n má tajà ni ó má lájẹ lèmi kò sí ní táà dáwọ́lé àwọn ìṣolókùtà wọ́n ta pure water àbẹ́rẹ́ òmu ní pure water ṣé pure water ló ń ṣe pure water ó yàtọ̀ sáwọn tó ń ta mi láàárọ̀ òun ní pure water ìwé máa sọ kò kò lè òrèlè ṣé nàìjíríà gan tẹ ó ti dán kó sá kú o èmi níṣẹ́ tèmi lọ́wọ́ náà i'm a professional freight forwarder professional freight forwarder mo rí ọ̀kan tó bí mi léèrè tí èèyàn bá fẹ́ clear mọ́tò ìlú náà fẹ́ èèyàn ni màá clear mọ́tò mo sọ fẹ́ ni ẹ̀ ń stand mo ní mi ò ń clear mọ́tò màá bá yín send ẹ̀ sáwọn tó máa tó jẹ́ pé mọ́tò yóò ní wọ demorage ẹni yẹn kò dẹ̀ ní ní. Kò ní kò ní fẹ́ kó ń ṣe kò ní ṣe burúkú sọ́dọ̀ mi iṣẹ́ ẹ̀ máa lọ dáadáa mo máa bá ń fà léèyàn lọ but pé mo máa bá ń clear mọ́tò àwọn staff mi gan ò ní ṣe kí ló ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ náà kẹlẹgbẹmẹgbẹ o mi i'm not joking o kẹlẹgbẹmẹgbẹ o ṣe bó náà mọ nílùú òyìnbó ìwọ tó jẹ́ pé even kankan mọ ẹ gan sanwó nílùú gan kó máa lọ school ẹ̀mí máa ń fẹ́ bọ́ ni ká máa sọ international student ta ni set ẹ̀ ń bìbà àbò ń ṣí ni èmi ló fẹ́ máa fi èmi ló fẹ́ máa fi pa ló sọ fún yín pé kìnní ẹgbẹ́ òrin wèrè tó kọ ìtẹ̀ ti wà jáde kọ́sọ́mà owó mo kàn sáré fowó yẹn wọ̀nyí kékeré àwọn tá ló ń bá wí. ten thousand ó lóun rẹ́ẹ̀dì àti ten thousand àti ten kọ́bọ̀ kò rí ọ̀kan gbà tí ìyàwó ẹ̀ fi kú ó lówó ní báǹkì kò lówó ní báǹkì. gbẹ́nu ẹ sọ́hùn gbẹ́nu ẹ sọ́hùn wọ́n máa mú yẹn wá fáwọn àbí tó bá ti ní owó tó ní káàdì ẹ lọ́wọ́ all banks hospital wọ́n ní kíní wọ́n ní kíní eh, támínà tó fi ń gbowó wọ́n ní támínà tó fi ń gbowó o wá lè sọ pé torí pé ọkọ fẹ́ gba ten thousand ìyàwó ẹ̀ kú ẹ má máa fáwa ní àwọn sóbó kìíní sìn gbogbo wọn tó ń ṣẹlẹ̀ gan ẹlòmíì tí ò lò lọ gan òun fọ opportunity yẹn máa sọ̀rọ̀ pé kìíní ẹlòmíì tí ò lò lọ́wọ́ wà fi ń pa lórí social media ó máa fi pa lórí social media kò sọgbọ́n bí irú nǹkan báyìí bá máa ṣẹlẹ̀ every people tí àwọn tí òun lo kìíní tẹ́lẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí lògbó kìíní àwọn máa lọ ó sì máa stable tó bá dẹ̀ wá jẹ́ pé kò tí ì ṣe kínní ni kò sọ́gbọ́n náà máa change ẹ ká take tí ò bá dẹ̀ work fún wa pé àkíní ẹ jẹ́ kàn tiẹ̀ sì ní ká take things easy ẹ ká take things easy now tẹ bá ní pé ẹ fẹ́ kọ́ máa kówó kọ́ máa náwó kọ́ máa máa náwó àwọn kan níbi àti kọ́ máa fowó ṣe campaign kọ́ máa máa fowó ṣe election kọ́ máa fowó kí ni àwọn rádaràda ọ̀rọ̀ lẹ́ ń sọ yẹn kọ́ máa fowó ṣe election báwo ni even gan Obama bọ́ síta ó dìdí tọrọ owó ni táwọn èèyàn dáwọ́ tán fi support ẹ̀ fún campaign ẹni tó bá wá àsọfún wa pé wọn bá ṣe campaign wọn bá ṣe election wọn kì í náwó yẹn wọn kì í kò sí nǹkan tó jẹ Amẹ́ríkà gan even gan a rí àwọn tó ń gbé oúnjẹ lọ sílé sílé ojúlé sílé tó ń gbé oúnjẹ tó ń gbé provision tó ń gbé gbogbo ẹ̀ tó ń gbé sílé sílé ó ṣẹlẹ̀ lamẹ́ríkà á rí gangan kí ló ń ṣe yín náà wọn ò fún wọn lóúnjẹ wọn ò pín wọn ní nǹkan irọ́ funfun lẹ̀ ń pa fúnra yín it happens kò síbi tí ò ti wá kò síbi táwọn ti ń kẹ́bùrú di ìyá alẹ́ báwọn èèyàn wá kàn ṣe ń ṣe ni ò ṣe dáa. ẹlòmíì ò lówó lọ́wọ́ á kàn máa ṣe ẹ òun lọ sí báǹkì owó àtẹ̀wá kò tí àwa jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. bí mo ṣe wà yìí gbogbo bó o mi rí owó ṣe transfer náà mo ní ọ̀dà rẹpẹtẹ ńlẹ̀ mo dẹ̀ ti ọ̀dà lọ́wọ́ àwọn tí mo ń ṣe ọjà lọ́wọ́ wọn when you are credit worthy you will do your business àwọn mọ́là mi ò dó pé kínní àwọn tí mo rajà lọ́wọ́ ẹ̀ lómi tí ò ń ṣe wọ́n send ọjà mi sí mi nígbà tó dẹ̀ di midnight mo ṣe owó wọn sí wọn wọ́n dẹ̀ lọ i did same thing láàárọ̀ yìí ó lè máa cashless policy ó lè máa sanwó yẹn náà pé kínní but ní àwọn àròkọ kò sí bó ṣe lè ń korí irú àwa tó yẹ pé kìnnì ní ọ̀dọ̀ wa ń bì báyìí ní àwọn oko ń bì báyìí tó yẹ pé ọkọ̀ àroko ni wọ́n wá táwọn tó fẹ́ rajà lọ́wọ́ wọn kò sí bó ṣe lè wọ́n ti ní kán lọ sí bank ẹ lọ sí bank ẹ lọ máa ní iye owó tẹ máa gbà tí bank ò bá ìdẹ̀ tí ì rí owó tí wọ́n fẹ́ kó sílẹ̀ fún wa tó jẹ́ pé wọn ò mọ̀ pé bóyá population ni o bóyá àwọn náà fi ṣèkà ni o bóyá I don't know it's a matter of time this just we are in June February February la wà yìí àti wà February bá a dẹ̀ ṣe wà ní February nísìn February náà la máa dìbò so a matter of time tẹ́yìn nìkan bá ti wájú pé pé ẹ torí nǹkan tó ń ṣẹlẹ̀ lè fọpọtúnítì yẹn ẹ fi lè campaign against Tinubu ibẹ̀ ní kẹ́ jókòó sí ẹ ráwọn arúgbó ẹ rí bí wọ́n ṣe ń dùn everybody àdásí they love Tinubu dákúdànù ẹ kówó fún wọn lẹ́nu orí pulling boot wọn ọmọ Yorùbá ò ní dìbò yẹn fún yín àwọn haúsá dẹ̀ ti dúró pé Tinubu náà fẹ́ dì fún so nǹkan bá wù ní kẹ́ ṣe ẹni Tinubu ò lè lọ sí kinní Tinubu lọ sí Anambra now Tinubu ti lọ sáwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Ìbò ó lọ Enugu Tinubu ti lọ sí Cross River ẹni kí wọn kú náà kàn náà lọ́gbọ́n tó kù kàn lọ bẹ̀ ìyẹn kí ni kí ló ń ka ńlá kí ló ń pẹ́pẹ́ ìyẹn a máa jáde a máa dìbò a máa wọlé because àwa ló kàn Tinubu ló kàn tó bá ló kàn Tinubu ló máa ṣe gbogbo ìta ìsọ yẹn àwòrán yín ṣẹ́ ààrẹ gbà lọ́wọ́ olóṣèlú wà lọ iye òkan yín a ti jẹ sẹ́yìn lánàá lánàá nígbà tí mo tí mo wà Èkó tí ìyàwó ọ̀nà ibùjẹ Fálíkè wá bá wa tẹ bá rí nǹkan tí wúmà ẹ̀ dìwà fáwọn èèyàn at least àwọn èèyàn gbà á àwọn èèyàn gbà wọ́n fáwọn èèyàn ní ara dividend of democracy wa ní èlé ní pé ká má gbà á tẹ bá dẹ̀ máa sọ̀rọ̀ tó bá ní ẹ̀jẹ̀ ń sáléke ẹ fẹ́ búre ẹ lọ ṣé báyìí náà ló ló ṣe ìlú ẹgbẹ́ tí yín jáde ní gbogbo ní Ìkẹjà federal constituency yẹn kò sẹ́ni tó lè win ní máa yẹn ó ṣe wo ẹ mọ nǹkan tí Fálékè gbé fáwọn èèyàn níkẹjà ni ó di ibẹ̀ yẹn mú ó di ibẹ̀ yẹn mú dẹ̀ ṣiṣẹ́ yẹn dáadáa what are you telling us? àwa àwọn olóṣèlú àwọn tó ń ṣe dáadáa làwọn máa fi yangàn èyí tí ò bá ṣe dáadáa ẹ̀ lè rí wọn lórí platform kí n máa sọ̀rọ̀ ń pa wọn I don't talk about them because I don't like them I hate them with passion tó o bá ti ṣe dáadáa fáwọn olù o ò ṣe dáadáa mi ì lè ṣe dáadáa mi ì lè rẹ́rìn pẹ̀lú ẹ̀ so what are you telling me kí ló ń ṣe ẹ́ àwọn tèmi fi ń yangàn nìyẹn ṣáwọn tán gbé nǹkan tán kó nǹkan tá a fún ní nǹkan tí wọ́n jẹun kí wàá lọ kó àwọn nǹkan tán fún mi kí n máa gbé kí n dì mọ́ra kí n kó mọ́ra kí ni mo fẹ́ jẹ lóúnjẹ kí ni mo fẹ́ jẹ lóúnjẹ ẹ bàbá mi báwo kí ni mo fẹ́ jẹ lóúnjẹ even látẹ̀kọ́ gbogbo àwọn tí mo mọ̀ ẹni tó jẹ́ níbọ̀ mi tó ọmọ tó ń ṣe dáadáa sí mi I brought her something ẹni tó jẹ́ security mi I did àwọn èèyàn tó ń ṣe kinní tí mo rí pọ́n súnmọ́ mi dáadáa bíbà at least about five of them tó jẹ́ èèyàn mi tó súnmọ́ mi bí I gave all bọ́n ṣe wà gbogbo wọn ẹ̀ẹ́dẹ̀ lè wọnú lémi kẹ́ ẹ bá gaga ẹ̀wà fálíkè nu lémi because there are some people that want to eat it don need it i gave it to them títí kan àwọn kí gbogbo nǹkan tó fún ẹ fún àwọn èèyàn because people all need it àwọn tó wà lẹ́kọ̀ọ́ need it if you, everybody are happy everybody be happy nation ló fẹ́ ní kí n wá gbà ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ fún yàn ẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ fún yàn ẹ̀ ní nǹkan kan ẹ̀ ní structure ẹ ní kárísímà ẹ kàn wá ẹ kàn ń sọ̀rọ̀ ẹ kàn ń ṣe yánmayànmá ni níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ àmọ́ ta lẹ ń bá wí ta lẹ fẹ́ dá sóko àárọ̀ ṣebí torí pé ẹ̀yin ẹ bá ní nǹkan le when you have any investment at home ẹni máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà báwo lẹ ṣe ní wàwá tó ẹ pa àti rí nǹkan kójọ ẹ ṣe ní wòwá bíi pé kí nǹkan wá bàjẹ́ lójijì go to my shop tó bá wọ shop shop tí wọ́n ń pè ní pàǹdà yẹn shop tó pè ní shop tó ní mò ń ta pàǹdà yẹn wọ́n á sọ fún yín pé ibi tí woman fi tọ́jú ẹ̀rì sí tó fi tọ́jú ẹ̀rì yẹn sí táwọn wọbẹ̀ wàá kí àjẹkù kalẹ̀ no be for mouth ohun tó ń wo ṣe lórí social media ohun tí wọ́n ń wo yẹn wọ́n á sọ fún yín pé nǹkan tí woman yẹn tò sí ibẹ̀ yẹn no be for mouth any business tí wọ́n bá ń ṣe láyé tó jókòó sí business tó pé part of your business is over twenty million wàá lóò ṣe business Tí n bá ń ta crate mineral, tí n bá ń ta ọtí, kálọ́tì ni mò ń tà. Ṣé o pé ibi tí n bá kó ọjà twenty million sí tó jẹ́ part jewelry yẹn, ṣé bí bá kó twenty million, ṣé ẹ ní, màá to crate ó máa ga sókè. O fẹ́ máa whine mi ni. O fẹ́ máa whine mi. Èmi ló ń bá pé ní pàǹdà. Etí ń tẹ́tẹ́ ní kàndà. Ibi environment ibi tó ti ń ṣe fídíò yìí, show ẹ̀ fún èèyàn ó gbé ìlú òyìnbó gan-an ìlú òyìnbó gan ò fùnánú ayé ẹ̀ ìlú òyìnbó tó ń gbé kò fùnánú ayé ẹ̀ you are just like set of àwọn oníṣẹ́ tó ń gbé ìlú òyìnbó owó exchange yẹn ló fi ló dàbí ìgbà tó jẹ́ pé òun wo rẹ̀ bí èèyàn pàtàkì you are nobody you are nobody because kò sí ní tó lè kà lówó tó jẹ́ mi lójú ṣó ti yẹ. Yeah kò sí nǹkan tó lè kà lówó tó jọ èmi lójú wọ́n á sọ fún ẹ àwọn èèyàn á sọ fún ẹ pé ìyá ẹ ìyá ńlá ìyá ẹ lójókòó ẹ mo tún fi gbogbo ẹnu mi sọ èmi àti òsínú sẹẹtì rárá ọ̀nà yẹn jìn síra wọn má torí tó wá máa bú mi lọ́nà mi ó lè bú mi má fi business má bá mi àti má bá mi ṣeré business mọ́ you understand torí ńgbà tí mọ́ínmọ́ín tèmi ṣoge ìhòòhò ló wà ìgbà tí mọ́ínmọ́ín mi ń ṣòge ìhòòhò ló wà kò mí ìdèlú kankan rí kó interest mi pé mo fẹ́ gbébẹ̀ kí mo fẹ́ dúró fún kíni nígbà tí mo ní beautiful tí mo ní beautiful and very lucrative business at home èmi ló ń bá wí ó máa gọ ọ ó máa gọ ọ. mo sọ fún yín wípé ogun ogun ebi wọn fẹẹ fi jà yín. o ò lè ebi ìwọ kọ́ ló máa sọ máa pé ibi obìnrin náà fẹẹ fi jà wá fàwálẹ̀ náà tó bá love àwọn family ẹ̀ send owó sí wọn àwa náà náwọn èèyàn bíi bàtà ń ṣe sí ọyẹ send sílé send tó bá love àwọn family ẹ̀ help them ta ló ń bá wí. ìyá yọ̀ká lámọ̀lá súnmọ́ bí àǹtí mi àbí àbúrò mi ni ẹ́ mi lè bẹ́ẹ̀ láti gbé wọn láka àbúrò mi ni ẹ́ ìyá lámọ̀lá I am not me ìṣòro pé mo ṣe láti fẹ́ ṣe ìyẹ́pọ̀ nǹkan àmọ̀lá o àmọ̀lá is a good job ṣe iṣẹ́ gidi ni o ìyẹ́pọ̀ ń jalè ṣé àwọn ìyá mẹ́wàá láka àmàlà ló ń tà yes àwọn kọ́sítọ́mà ẹ̀ báwo lọjà nísìn. dákẹ́ jẹ́ ń dá jẹ́ ń dá dìgbòlugi kan tó wà ń bíbá ìlú ó ní Gbàgòdèjì Tinubu is not fit physically and mentally let's take away tribalism I prefer eh, Yemi Ọ̀ṣínbàjò ẹ lọ dìbò fún náà dìbò fún Ọ̀ṣínbàjò eh, náà lọ dìbò fún tó bá ti dé polling booth sọ pé orúkọ Yẹmí Ọ̀ṣínbàjò ló fẹ́ kó lọ tẹ̀ fún bẹ̀ ṣé o ti gbọ́ lọ tẹ̀ fún Ọ̀ṣínbàjò ń bẹ̀ àwọn yín ṣẹ́ ìwọ kọ́ ló máa níbi gbó bẹ́ẹ̀ alẹ́ ẹ̀tọ́ wa ibi tẹ́ ẹ ti fẹ́ẹ̀lì ni ọlọ́run ẹ̀tọ́ wa àwájú yìí lọ tó bá ti wọ polling booth sọ fún wọn pé ẹjọ́ ń bo ló fẹ́ tẹ̀ fún Ọ̀ṣínbàjò ló fẹ́ tẹ̀ sí wọn á sọ fún ẹ pé kíní ìtì ẹ̀ líle ẹni wáyé wá pòfò. mo ń gbọ́ ẹ adatán adáwọ́ adáwọn akólòlò. ṣájẹ́ bó bàjẹ́ ṣájẹ́ wá ṣé àwọn tí ebi ń pa tí wọ́n fẹ́ jẹ àmọ̀là lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n rí owó fi ràmọ̀là. rárá àbọ̀ ń gba old naira note. wọ́n ò jẹun wọn ò jẹun sáájú ti jẹjẹ tí wọn ní ní ní àdèsí wọn ò jẹun rárá wọn ò jẹun òpònú àdáwọn. ìyẹn òkun ẹ ṣebí nàìjíríà làwa wà yìí ìyẹn òkun ẹ kí n tiẹ̀ ṣé wọn rí ní náírà nìyí tá a gbé bùjá ìyẹn òkun ẹ kò kàn ẹ ó need àti fi life anybody ṣe mi ṣe analysis ayé ara ẹ ló máa fi ṣe analysis ayé àwọn èèyàn ló máa fi ṣe analysis ó ná àwọn àǹtí tó wà nílé àbí àwọn brother àbí kò pa àwọn family ẹ tó wà nílé kó sọ fún ẹ pé báwo ni condition wọn ó ní wá bíbá àwa defend ẹni tá a defend ní alọ́ọ̀fù Tinubu ni àpá yín lọ́mọ jẹ náà àwa tá à ń defend Tinubu yẹn àpá yín lọ́mọ jẹ you don't need to come and tell us eh, ṣé wọ́n wá wá ṣe ń jẹ kinní kan báwo láká ó jìnà bó igi mú jìnà rádà ó jìnà jù àwa tá a bá ń gbé nàìjíríà tá à ń ṣe láì wa àwa yẹn ọ̀gá yín làwa jẹ́ ọ̀gá tiẹ̀ la ọ̀gá tiẹ̀ ni mẹ́wọ̀ọ́ la kà ó lè stand mẹ́wọ̀ọ́ la kà ṣọ́nlago lórí ẹ̀ ni. mo sọ fún ẹ nígbà yẹn. sọ fún àwọn ọ̀tá ni. orí mi bí ọ̀tá ẹ̀ nígbà yẹn. sọ fún àwọn ọ̀tá ni. pé kí ni. mo sọ fún ẹ. pé kí ni. ní kíni ní kíni gbẹnu ẹ sọhùn gbẹnu ẹ sọhùn kó gbẹnu burúkú ẹ sọhùn kó gbẹnu yàmàyàmà ẹ sọhùn sọ̀rọ̀ ẹ tán ẹ̀yin èèyàn máa fi UK wọ̀nyí wọ́n protest in UK serious protest tó le gan èmi àti sísá mi kan àjọ ń sọ̀rọ̀ lẹ́nu ẹni yẹn sọ fún mi pé property bill òun tán gbé wá mo lẹ́yìn nìkan ni mo ní sábà mọ ẹni tó ń gbé wá fáwọn àlè wa owó iná wọn gbogbo nǹkan wọn láti amẹ́ríkà gbogbo nǹkan nìkan wọn owó ilé wọn ẹ̀yin ò ní fi tọ̀dọ̀ ń ṣe sample nàìjíríà lẹ máa máa fẹ́ fún lẹ máa máa ní ìdíje nàìjíríà tẹ́tẹ́tẹ́tẹ́ ẹgbẹ́nu burúkú sọ̀hún gbẹ́nu ẹ sọ̀hún. ìyáálé àwọn tó fẹ́ ra wọn lọ́wọ́ ẹ̀ lọ́jà tó ti ní ní ìlànà tó wà fẹ́ ra wọn lọ́wọ́ ẹ̀. kókó ẹ kókó ẹ. tó ti ní ònàrà lòtí wa náà fún ọ mo sọ fún yín mo sọ fún yín. kíkún ẹ. mo ní ogun ebi ń bọ̀. yọrù pa mo níyàn ń bọ̀ ikọ́ ìkíní kan ó wà níbí lórí iṣẹ́ yẹn jẹ́ yẹn ó ní ìwọlé bí máa pa. bẹ́ẹ̀ni. ṣé ìbílẹ̀ bí pa sí. ebi ò ní pa wá yọrù pa bò kí o sì rí lẹ́yìn o bá mi jẹ́ ìṣiṣi lẹ́yìn kọ́lẹ̀ àwọn tó ń jẹun wọlé bí máa pa náà. wọlé bí màá pa ebi ò lè pa wá. tí kò kí ń rẹ̀ yá yìí ni kò lè rẹ̀ mí kàkà kó rẹ̀ mí màá mú rẹ̀ lọ sódò màá fi sọmọ ẹja lóore. ẹ̀yin kan tún sọ fún un àwọn èèyàn tún wé mi ni pé màyà ń bolẹ̀ wà our business and show our ṣe campaign wàhálà bí mo ṣe ṣe ṣáàtì important messages mo ti rí tó ń wálé àlọ́ á tó mẹ́jọ kò sí nǹkan kan àwọn kọ́sọ́mà ni important messages mo rí lórí platform tó ń wọlé tó jẹ́ whatsapp rí ẹ̀ bàjẹ́ ta ló ń bá wí. òpònú. ogun ẹ̀yìn ogun ẹbí ló fẹ́ kó jà yìí ebi ò lè pa wá. ebi ò lè pa ẹnì kankan. ó ń bí ẹ̀sìn ó fẹ́ jẹun nísìn ṣé o kówó fàmẹ́ lóúnjẹ. ẹ lórí. adé buhari ìyá aláṣọ ìyá aláṣọ ìyá aláṣọ lágbó ti ìkúyà ọ̀rọ̀ adé buhari ẹ bá mi kí ìyá aláṣọ ẹ bá jọ ẹ wá náà mi lówó ẹ bá mi kí ìyá aláṣọ ìyá aláṣọ. Hmm adé buhari ìyá aláṣọ ẹgbẹ́ sì ìwúyọ̀ adé buhari. ẹ bá mi gbégbé ìyá aláṣọ lẹ́gbọ́ ti ìkúyọ̀ adé buhari kéjì kéjì adé buhari lọ́wọ́ rẹ̀ báwo lọ́wọ́. <laughs> yes. ohun ẹ ohun ẹ ohun ẹ hàn mí ohun ẹ ti mi. ó wọ gbá ọlọ́run adé wọ gbá ọlọ́run àwọn ọmọ APC ò jẹ̀yẹ̀ kí yàjẹ́ mi ọlọ́run àwọn ọmọ APC ò tún wá comment you just see them madam mo kàn like bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí social media. ẹlòmíà dẹ̀ send owó ẹlòmíà ní mi sí mú nǹkan kan mo kàn múlẹ̀ tí n bá rí nǹkan tó wù mí màá bá yín rà. it's not a joke i'm a business tycoon táwọn èèyàn àwọn èèyàn dẹ̀ believe in me dáadáa kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe ẹ́ ṣé ẹ̀yin tó jẹ́ pé Ìgbòho sọ mí di star sẹ́yìn tó jẹ́ pé Ìgbòho ló sọ mí di ló jẹ́ kí most of you kẹ́ máa sọ̀rọ̀ lórí social media wípé mo tẹ̀ máa kọ́rí lé yìí ó mọ̀ pé mi mo yẹ kó máa múra kó máa wọṣọ dáadáa dirty rag mo múra má wà kí ló ṣe lady tó dirty wa lóyìnbó kí ló ṣe lady èmi mo jẹ́ kó máa múra She's too local, too dirty. too dirty. Abẹ́rẹ́ o wá sọ pé ṣé ṣáájú wọn gbà tèmi. Àwọn ọmọ APC ò jẹ́ kíyà jẹ mí. Ọlọ́run àwọn ọmọ Tinubu ò jẹ́ kíyà jẹ mí. Mo fi Ọlọ́run búra àwọn ọmọ Tinubu ò jẹ́ kíyà jẹ mí. Tó bá wọn báwọn èèyàn ṣe ń rajà lọ́wọ́ mi o ò ní sọ bẹ́ẹ̀. ó ní yarí rìn lágbàtì ìkúyọ ṣàgbérun wọ gbà. yèyé wo ló ń dùn yàn bí ṣe yèyé yèyé kọ́ là ń ṣe à ń sọ̀rọ̀ ni ẹ bá mi di aláṣọ lágbàtì ìkúyọ. àwọn mọ́mì mi wọ́n ti wá láti Atlanta wọ́n ti wá láti Chicago wọ́n wá aṣọ ṣé àwọn èèyàn. ó lè wọ́n kò sí náà ṣé àwọn èèyàn ń raṣọ nísìn ìyá aláṣọ lápá ti kú yọ social media thoughts are agent of destruction yes agbá ti kú yọ gash èèyàn mélòó sì lórí owó jẹun ọmọ wa ra aṣọ kì í ṣe pé wọ́n pọ̀ o <laughs> ẹ bá mi ṣáàjì gbogbo wọn. òpó nínú ẹ. ọmọ mi ò dùn mr abdullahi kúra ẹ síwájú náà mi ò bá dé báyìí lọ. ẹ gbọ́ ọ ò dùn aláwọ̀ èèyàn tó. yà àwọn èèyàn tó ń ṣe pati o. this is what Sunday Igboho is fighting for. yes I have money but I don't collect Sunday Igboho ń jà fún tiẹ̀ Tinubu ń jà fún tiẹ̀ àwọn méjì bọ́ sà ń ta even before Tinubu lèmi ti wà lẹ́yìn ẹ̀ ká tó tiẹ̀ sọ pé bàbá ẹ̀ tó jáde rárá ok mo prefer àti mú Tinubu ni ó dẹ̀ mú Sunday Ìgbòho ìwọ ló mọ nǹkan tó fi mú kó kán àwa níbí ẹ̀yin bá dẹ̀ máa dáṣọ fún ròyàn tọrùn ẹ̀ ló máa kọ́kọ́ wò you understand á kọ́kọ́ wò tọrùn ẹ̀ tá a bá ní gbogbo ibi tí èèyàn ṣeré ìgboro dé tán ṣe àjò ṣẹ́wọ̀n pé Sunday Igboho òun ṣáájú òun lè di ológbò ó lè di eku èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bíbélì mi mo gbé ojúlé Jésù ni mò ń pè mò ń tiẹ̀ máa dúrà yẹn gbà tààrà ó ti yé yín mẹ́rin bá Sunday jà fún kálógun lọ́wọ́ but business wise tówó ṣe ń wọ àkáǹtì tó ń wọlé tó ń jáde mi ò ṣẹgbẹ́ Sunday so nínú ṣọ́ọ̀ṣì mi gan mọ̀ mi mo yẹ ṣọ́ọ̀ṣì sí èsì mo lọ wọ́n bá ní ẹ di èèyàn kan mú lẹ́gbẹ̀ẹ́ yín kan wá ní ẹ lọ di èèyàn kan mú ẹ ẹ bá ìfẹ́ káyé yín rí èmi bí bá máa di èèyàn mú wò kọ́kọ́ ẹ kó ní owó kó máa ṣànlẹ̀ tó bá ti gẹ́yàwó ẹ̀ mo fọ́ lọ́wọ́ bọ́ra mi ì lè di obìnrin tó jẹ́ pọ̀pọ̀ ẹ̀ lò lówó mi ò di wọn mú tí bá rí i pé kàríà ẹ ìnára ramification pé mo win ẹ lọ wàhálà ẹ lè ní mi lẹ́gbẹ̀ẹ́ wọn mi ò di wọn mú ṣùgbọ́n àwọn obìnrin tó ń jẹ́ pé ayé wọn náà wá tí wọ́n struggle tí nǹkan wọn ṣe ṣọ̀mṣọ̀m wàhálà ẹ̀gbẹ́ wọn ló ti máa rí mi àwọn ará ṣọ́ọ̀ṣì mi gan mọ̀ mi ókè ní ìsìn tí olùkọ́ kọ́ ẹ ló lọ́wọ́ dọ̀sá mi pé kí n fààyè ẹ̀ tọrọ ìrọ̀ tí n bá fààyè tiẹ̀ tọrọ tó jáde jàǹkàrìwọ̀ ló gbé wáyé tó jọkọ̀ tiẹ̀ ló lògò èmi ò ń lérú kọ̀ bẹ́ẹ̀ ẹni tó lògò lèmi máa ń lé wíkà ẹ̀rẹ̀bí lọ àwọn ọmọ ṣọ́ọ̀ṣì mi mọ̀ ọlọ́run ó pè mí kí n di fọ́tò àwọn ọmọ mi mú kí n di fọ́tò fámìlì mi mú ju kí nǹkan máa lọ máa di èèyàn mú tí mo rò pé bóyá ọkọ èlò ló wà bí ẹni yẹn ìbára ìkókù díẹ̀ káàtó fún un láyé tí mo wò pé ayé tèmi bẹ́tà tí ó lè rí mi lẹ́gbẹ̀ẹ́ ń dìgbọ̀n mú wò kí pásọ yẹn kó máa gbà kó máa ní ó gbọ́dọ̀ dìyàn mú níṣẹ́ kí so bọ́ọ̀dì ẹ̀mí rìn ń dáhùn mi ò kì í dáyàn lóhùn mo ti yàn tó sọ fún mi pé madam anikẹ́dẹ́ mi ì mú àwọn tí mo dì mú ìwọ́n pọ̀ ju ẹnìkan tẹ́ ẹ ní ìlọ́dẹ èmi gan ọmọ mi wà níbí gbogbo àwọn ẹ̀wò mo ti di ìyànmú báyìí gbogbo èèyàn ló mọ̀ mí mi ò ń di ìyànmú bẹ́ẹ̀ torí mi ò lè mi ò ń tọrọ ògo èmi ò ń tọrọ ògo kándù àwọn ògo tó ń dìmú yẹn mi ò ń tọrọ ògo orú ògo bẹ́ẹ̀. so kéèyàn má ní mi lára ṣé kí máa máa ṣe láti bò sí bò máa fi irú Tinubu lè máa tẹ̀lé Sunday torí kéèyàn ṣé ojú mi fọ́ ni mi lè ṣe débẹ̀. àti pàdà lágbàtì ìkẹrí etí ẹ. ṣé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ ń gbọ́ tó pè mí lóní pàdà. ẹ bá mi ṣáàjì gbogbo wọn. ṣé ẹ̀ ń gbọ́ tó pè mí lóní pàdà. tẹ́ ẹ̀ bá dẹ̀ bí mílíọ̀nù ìwé kí ló ta kò fi kó nàìjíríà o ní pure water pure water pure water. collect my money. God bless you. <laughs> Eh, pure water. Ká nígbà tó máa kó làmì ní Nàìjíríà ká ní jewelry tan tan ní four thousand sí ká ní one thousand ní azun one thousand. Èló ni báàgì pure water nígbà tó máa kó yìí bóyá máa fi sí fifty fifty naira ó mọ iye fifty naira tá máa rí ní one thousand tó o bá kó pure water odidi kan kókó sínú mọ́tò ká ló kó jọ síbẹ̀ ó pọ̀ ju àrírú ẹ̀ rí kó two hundred àti go fifty naira ọ̀nà two hundred igi mú jìnnà sórí èmi àti ẹ ó jìnnà síra wọn gan má tiẹ̀ fi mí wé kínní èmi ò ṣẹgbẹ́ ẹ ọlọ́run gbogbo nǹkan tí wọ́n fi ń jiyàn lọ láyé mi ò ṣẹgbẹ́ ẹ ní ìdá ó ń ṣègbéraga kò need àti máa sọ fún mi pé ah, ó bàjẹ́ o. Tá a bá ti wà ń sọ̀rọ̀, ṣé social media yóò jẹ́ ká mi gbé wa mọ́ ni? Mm-mm. Tí èèyàn bá jù yàn lọ, ẹ mọ̀ pé ẹnìkan jù yín lọ. Mi ò ń ṣẹgbẹ́ ẹ̀, business wise mi ò ń ṣẹgbẹ́ ẹ̀. International kí èèyàn máa lọ kó bọ̀, kó lọ kó mọ àṣírí òwò, mi ò ń ṣẹgbẹ́ ẹ̀. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, tó bá mọ irú mi time yẹn, máa advice ẹ pé o need kó lọ ìlú òyìnbó lọ wá ṣe business owó tó ṣàjọ tó wàá dọmọ ọ̀dọ̀ kìnnìkìnnì títì kábọ̀sibọ̀sì ò tí ì níwèé tó bá mọrú mi ni tó dá amẹ́ríkà màá ti sọ fún ẹ wá ti rìnrìn ayé ẹ wá ti níwèé ọlọ́run wá ti níwèé tó rà máa sọ fún ẹ pé ibi báyìí níbo ló ń gbé ìlú wo ló wà ìlú bí tó máa lọ máa tún sọ fún ẹ pé lọ síbi báyìí lọ síbi báyìí lọ báwọn èèyàn báyìí ọlọ́run mi ì fi fọ́ǹbù ọ̀nà tèmi nìyẹn is is is eh, is a gift gift ni and that's my tó máa side ibi tí ó yẹ pé ọlọ́run ti pè yàn ọ̀nà tọ́lọ́run fi pè mí nìyẹn kí ló ń ṣe ẹ̀ náà. ìyá aláṣà ti pàdé alágbàtì kúrò ní ẹni etí ẹgbẹ́ ìyá aláṣọ àti pàǹdà alágbọ́ ti kú yọ. ẹni ẹni. tó ń ṣoní táìtọ́ǹgì ni bó ṣe wà yìí ó mọrú ilé tó ń gbé ni nílùú òyìnbó kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe ẹ́ ó mọrú tó ń gbé nílùú òyìnbó ó gọ̀ ọ́ ògo gan nígbà tí òun àti à ń ṣẹgbẹ́ rárá ọ̀nà yẹn jìn ọ̀nà yẹn jìn má máa fi mí ṣe má máa fi irú ẹ̀sàmpù yẹn ó lè bú mi o kò fi irú èbú mi bú ó bá tẹ̀ bú mi wọlé ìbọra kò dùn kò bú mi rárá kò bú mi kò tún pè mí fi sáà scammer kò pé oríṣiríṣi kò ń dùn bí wàá nǹkan bẹ́ẹ̀ yẹn ò dùn bọ́ tó máa ń fẹ́ máa level ara ẹ̀ up pẹ̀lú èmi kó máa sọ̀rọ̀ business yẹn tẹ́ ń ta àbẹ̀rẹ̀ àwọn ta ni tí bá jókòó ta jewelry gan tí bá jókòó ta jewelry so ó wá mí pé ọkọ mi ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ó gbọ́ òun mọ̀ nǹkan tó máa ń pera i'm a free forwarder clearing and forwarding agent bí a lọ fi lè bò náà nínú ọ̀ṣọ́gbó náà tí máa pera clearing and forwarding agent ṣé mi wá jẹ́ kínní ni kí ló ń ṣe ẹ̀ náà onídọ̀tí ni bomi bẹ̀ kí ló ń ṣe ẹ́ clearing agent lèmi nà ajura wa lọ nà kí ló ń ṣe ẹ́ ó dọ̀tí gan-an ó dẹ̀ bàjẹ́ èmi nìyá aláṣẹ alágbọ́ ti kúrò wàhálà kí n má ṣiṣẹ́ kí n má tajà má jẹun torí mo i'm a professional freight forwarder professional clearing agent and i can pick anywhere in the world mi kò ń ṣe kò ń ṣe tẹnu ó lè wo email mi gan sí nǹkan kàtílẹ̀ ọ̀kan tó ti send email pé madam i want to pick eh, kinní kan from kinní kan to one country to any country tó ti ẹ̀ ronú ẹ̀ tí ò ṣe ẹrù kinní kí ló ń ṣe ẹ̀ náà i'm a professional clearing and forwarding agent tí mo dẹ̀ wà ní different groups kí ló ṣe Nigeria international tó máa rí mi ó máa rí mi ó máa rórúkọ ọkọ mi kí ló ń ṣe ẹ́ náà. mo ti sọ severally now election two thousand and fifteen by company mi ló gbé gbogbo kíní tán fi ṣe election wá láti nàìjíríà wá sí láti china wá sí nàìjíríà kí ló ń ṣe ẹ́ náà àbúrò pa àkọlàgbà contract ẹni tó gbà ló kó fún wa china àwa la gbé wá tá a gbé wá tán clear ṣó pé àwọn kí ló ń ṣe ẹ̀ náà ó dọ̀tí gan-an láyé ẹ má tún porúkọ mi mọ́ tí bá ń ta jewelry tí mò ń ta padà kí ni what what what what has that one got to do in your life tọ́hún bára ìjà kí ni tiẹ̀ ti jẹ́ pẹ̀lú tèmi bá a ṣe ń sọ pé nàìjíríà yìí ó àwọn èèyàn wọn ṣe gbọ́n ṣàwò ààrẹ ni tó ti ralẹ̀ tó ń sáré bá kọ́lé lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ ẹni tó ti lọ ra mọ́tò tí a rọ̀bà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ní nàìjíríà mẹ́ṣẹ́ ń pariwo yìí so don't bring that rubbish here ẹni tó bá máa lówó máa lówó ẹni tí ò ní ní ò ní ní ó ti di dandan àwọn tó wà máa make it tásìkò wọn bá tó wọn máa ṣe torí ẹ̀ la ṣe ni ẹ má máa sọ̀rọ̀ òdì ìlú máa change tẹ́ bá bẹ̀rẹ̀ sí gbàdúrà fúnra yín no matter how any policy kò sí bí policy ìjọba ṣe dé jẹ́ kó tu èmi lára báyìí sọ̀rọ̀ èpò wọn ṣe gbá wọn ṣàwọ̀ àwọn kan wà tán fi make owó lọ So don't bring that rubbish here. Kí ni pọ́lísì ìjọba àṣekànwọ́ tó wà l'Amẹ́ríkà? Ṣùgbọ́n ó wà l'Amẹ́ríkà tẹ́yìn fẹsẹ̀ gbá ń bẹ ẹ̀dẹ̀ máa lọ gbá owó yín. Ṣá a ní kẹ́ pokùnso ni àbádìí láṣọ mú. Àbíjọ́ ilẹ̀ yín ni tá a criticize ti yín. You don't come here every time. O ti sọ severally pé òun ṣọmọ Yorùbá. O ti sọ pé òun sí Nàìjíríà. O dẹ̀ ti sọ pé ọmọ Amẹ́ríkà ni ẹ́. O lè fẹ́ gba nation yìí ni. Wait for your own nation to call. You don't analyze our country, Nigeria. You leave us with our problem. And you don't call me again. Don't call me again. Don't call me again. Tó bá pè mí, tó bá tún dárúkọ mi, màá fà ẹ̀wọ̀ fracas, màá ṣe yàmàyàmà. Èmi ò rán ẹ o. Ṣé o ti yẹ èmi ò rán ẹ rárá? Màá rún ẹ gidi. O ní mouth, bò wọ́n máa ma já ilé kan náà ni. Stay on your lane. Don't mention my name again fèsì fèsì your front wàá mọ̀ tó bá ti rí mi mọ̀ pé mi yìí wọ́n máa sọ one woman battalion ọlọ́mi ò ń ṣèké o kí ló yẹ kí n má dá group jọ mú wò pé group tí n bá dá group kan ṣé káwọn yẹn lè sọ pé ẹ kán lè máa ṣe àṣọ mi kérò lè pọ̀ ń ni àbí you can never see me kí n máa post kí n máa ṣe show kìíní ó yẹ kí n àìsí orí platform kan káwọn yẹn I don't do that naturally mo fẹ́ kí ògo mi wá fúnra rẹ̀ and before kí wọ́n tó bẹ̀rẹ̀ nation yín lọ wò mí lórí YouTube ká tó bẹ̀rẹ̀ nation rádaràda òṣìṣẹ́ ìṣe yẹn lọ́wọ́ orí YouTube wàá ti rí fídíò mi tó ti wọ over hundred thousand views èmi máa ń sọ̀rọ̀ happening ni tí mo dẹ̀ máa I'm a real motivational speaker you understand òṣèlú là ń ṣe lọ́wọ́ a bá parí òṣèlú máa bẹ́ẹ̀ mo ti sọ severally wo ó wà ní ó wà blood ni mo máa ṣe campaign là ń ṣe ó bá ti wo àwọn antecedent mi tá a bá ń ṣe campaign mi ò ń sọ nǹkan mi campaign mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ because mi ò fẹ́ kéèyàn kan kó distract mi mo dẹ̀ máa ń win ló ń ṣe ẹ̀ máa ń win i'm so proud to say pé mo wà ní àwọn tó lé àti tó lé Àtíkù eh, kí lórúkọ bọ̀bọ̀ eh, tó lé Jonathan i'm so proud to say this so gbogbo ìtẹ́ ń sọ yẹn ẹgbà orí yín kò kàn mí lárí mọ́lẹ̀ kò kàn mí kó sọ́ di nẹ́ẹ̀sì àti Tinubu làá máa dìbò fún kò sọ di bẹ́ẹ̀ lọ Tinubu àwa tá a tẹ̀lé ti pọ̀ jù so ẹ̀ lè rí wa já a tún pọ̀ sí ni a tún pọ̀ sí ni ọmọ olódòde àkànbí ó lá dìbò fún kò sí propaganda yín tó lè mú àwa tó lè jẹ́ ká bójú wẹ̀yìn àwa tá ò bójú wẹ̀yìn àárọ̀ yín o máa dárúkọ mi mọ́ kó stay clear my road mẹ́wọ̀ọ́ láká báwọn ẹ̀ kó fún jẹ kó wó kó dín jẹ fún mi lọ wo ọmọ mi ọmọ bàtàlá ń ọmọ bàtàlá mo ti jẹ́rìí ẹ̀ sísítà mi ó máa dábò ẹ̀bí wèrè ni ọmọ bàtàlá. ọmọ bàtàlá àbí kí ló pọ̀ pẹ̀ ọmọ pẹ̀lú lákàlọ́lò. ó ń ṣàkálòlò ìwọ títí ẹ ti rún tí ẹ ti rún bámbám àwa ti rún yín náà irọ́ ló pa àwa ti rún yín alákálòlò ní ẹnu bá wà àti rún yín ọ̀rẹ́dì ẹ rí nǹkan kan sọ mọ́ no nation you are no nation ẹ̀rí nǹkan kan sọ mọ́ ẹ máa gba nation ó ń bọ̀ ó ń bọ̀ ó mọ gba ìgbà tó ti gé kéèkì ó mọ ìgbà tó ti jó ó mọ ìgbà tó pé kinní kan ń bọ̀ àbó ń ṣe àwa ti run yín ọ̀rẹ́ dì. àbẹ̀rò tèmi ó bẹ́tà ìwọ obìnrin obìnrin bá dẹ̀ obìnrin tí ò ní lóyún. kí ló ṣe o lọ́rọ̀ get out orí àwọn èèyàn ń bínú gan na people are saying I should not even play her voice her voice ẹ̀ eh, ń ó ń hàn àwọn létí àwọn láìkè because you are nobody àwa ti run yín already gbogbo ẹ̀yà aṣíwájú bloggers yẹn ibà mo gbé fún yóò jàre ẹni wáìtì jẹ́ ká máa ṣe campaign tiwa lọ díẹ̀ ló kù ẹ̀rí pójú in fast before you know anything àwa máa dìbò ọlọ́run a máa dìbò a dẹ̀ máa wọlé iṣẹ́ pàtì làwa ń ṣe náà kí ló kàn wá àti nonsense kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ owó ṣẹ́ kí ló kàn wá pẹ̀lú ọ̀ṣẹ́wó wàláì ọwọ́ tá a wà á máa mu gàrí ká mu lásán ká má fẹ́ràn jẹ gan ó pè wá ká jẹ mu gàrí gan ká má jẹ nǹkan kan ó pè wá lọ́wọ́ tá wà yìí ká mú yẹn wá jọ kó kó sí lọ́sàn á máa jẹun a máa a máa cut coat wa ó ti yé wa gan pé anything any eye on bàbá ti jẹ́ kó yé wa now pé tó bá wù yẹn kó gbá ńlẹ̀ tó bá wù yẹn káwo ńlẹ̀ tó bá wù yẹn kó gbọ́ anything tó bá wù yẹn kẹ́ ṣe a máa dìbò a dẹ̀ máa wọlé àwa la máa wọlé ṣé kí lẹ fẹ́ sọ fún wa dádì wa ń sọ̀rọ̀ náà tí bàbá bá keep silent tó ń sọ̀rọ̀ lè rú wa máa bà wá bàbá ti sọ̀rọ̀ fún wa bàbá ti sọ̀rọ̀ àti gbọ́ Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́ kíni gìgìgì gẹ̀gẹ̀gẹ̀ dídì gẹ̀rẹ̀gẹ̀ dídì gẹ̀rẹ̀gẹ̀ dídì pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ ah! ọlọ́run ọlọ́run ọlọ́run ah! mi ò mọ̀ mo kàn ah! Tinubu mo kàn láìkì bàbá yẹn dákú mo like Tinubu dákú ọ̀rọ̀ kan ni bàbá ti sọ̀rọ̀ báyìí tí bàbá sọ̀rọ̀ báyìí bàbá yẹ ká understand pé ẹ má wò wọ́n a ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ti yé wa àwọn òkò ń jẹ náà àwọn òkò anybody ń jẹ a máa dìbò ẹ ẹ Adépọ̀jù àfisẹ́ ẹ wọ́n sọ pé no election gate. ah ẹ rí gbà tá a ti ń bá wọn pò ni a bá wọn rún gan mami ya kẹsẹt ọjọ́ yẹn á dalẹ̀ a bá wọn pò ó wọ́n rò pọ́n àwọn ah, òpó tó yìn náà ẹ̀yin pọ̀ gan gbogbo ẹ̀yin speaker speaker speaking speaker wọ́n ti ń jà àrùn <laughs> wọn jẹ àrùn wọn. <laughs> Ah, inú mi dùn àrùn wọn àrùn gbogbo yín pa wàhálà o èyí wọn kà pa èyí wọn kọ ṣẹ́gun Sunday Igboho ẹ mọ̀ pé èmi kọ́kọ́ Sunday Igboho mo bá pò ó ṣépè fún mi tálẹ̀ ń bá wí bàdá mi má ṣe irú èpè fún mi láéláé mi mọ́ láyé ẹ̀ má ṣe pé ẹ̀ fún mi mọ́ mo sọ ó ṣe ẹni bá ní iṣẹ́ tá a gbà yìí sẹ́ni kìnìkan kìnìkan onítàwọn oníkanìkan kìnìkan tọmọtọmọ ni onítàwọn ṣe ah lórí dky níta ló ń bá wí bàbá bàbá dami má ṣe irú èpè yẹn fún mi mọ́ ṣé mo ní kó má gbà ní iṣan ni mi ò ní o má gbà ní ìṣàn bọ kó má ṣe ìpè ńláńlá fún mi tọmọtọmọ yẹn má ṣe irú ìpè yẹn fún mi mọ́ bọ bàbá dá mi mo fẹ́ sọ nǹkan kan tó bá jẹ́ ìpè tòótọ́ ló ń jà fún Yorùbá fún àwa Yorùbá tí ò wà political motivated bàbá dá mi wàá ṣe àṣeyọrí ṣùgbọ́n tó bá jẹ́ pé wà political motivated ìwọ ọlọ́run gbọ́kọ́dún yìí kó tó dá sí méjì ó máa ṣẹ̀sìn àgbáyé máa ríra mi báyìí bára mi lórí Gistlover ni wọ́n fẹ́ bú mi wọ́n fẹ́ bú February thirteen last year nígbà tó máa di <laughs> July first Ọlọ́run fi ó fọwọ́ agbára ẹ̀ wọ́n á ní bàbá fọ agbára rẹ̀ ó wà lẹ́yìn òdì ní ìsìn nítàlẹ̀ ń báwí Tinubu là máa dìbò fún máa débẹ̀ ẹ̀yin propagandalist yìí tó jẹ́ ti yín kẹ́ẹ̀kan ṣe propaganda kẹ́ẹ̀kan ṣe rádaràda òṣì lámọ̀ ẹ̀sìn ẹ kó sì lọ mo fẹ́ lọ oúnjẹ alẹ́ títí tó lè ká jẹun alẹ́ mo fẹ́ ti sùn lé ní sáàdì torí látàárọ̀ mo ṣe wàhálà gan so torí a ní campaign lọ́la ibi tá a dẹ̀ lọ lọ́la dùn ó jìnnà àwa lọ campaign àwa ìjọ ayé àwa lọ campaign APC ẹgbẹ́ APC làwa ń ṣe ó lè bu mi kó o sì bẹ mi lóògbé ní àkótí ẹ lọ tí màá lọ ṣọ́ọ̀ṣì kí n tiẹ̀ ti gẹ́ Jésù gan ní ká polongo ìyìn rere ara ìyìn rere tá à ń polongo lọ nìyẹn bí n bá ti sẹ́ǹdì owó tèmi wọ́n ti dáì pọ́ọ̀lù àná tẹ̀ máa ṣe thanksgiving ọdún àti sẹ́ǹdì owó mi ránṣẹ́ lẹ́yìn owó ṣọ́ọ̀ṣì wọ́n ti dáwó ránṣẹ́ à ń polongo náà ni for you to know pé politics is a very serious work tá a gbé ti ń rìn táwọn polongo fáwọn èèyàn pé ẹgbẹ́ wa ẹgbẹ́ onígbàlẹ̀ oníkẹ́ ìdìbò fún Tinubu ní kẹ́ ìdìbò fún Yayi ní kẹ́ ìdìbò fún tí mò ń polongo káàkiri fún gbogbo àwọn APC nìkan dìbò fún ẹ̀yin kan máa wá gbé pẹ̀lú distraction rádaràda oshisco.com ẹ máa bá àjọ pé wọn ò gbó ṣé Tinubu ló gbé àpótí ìbò ló wà ní central bank ni ṣé Tinubu ló ṣèbàjò ni ṣé Tinubu ló ṣèbàjò ṣé Tinubu ni Buhari kálukú pẹ̀lú individual kìíní wọn nìyà bàbá aláàánú làdẹ mọ Tinubu sí àwa tí mọ Tinubu pé kò gbogbo nǹkan láyé yìí ó máa ṣe ní létò ó mọ ètò bàbá òun gangan ni wọ́n pè ní bàbá mi ètò ó làdẹ máa tẹ̀lé ó làdẹ máa tẹ̀ka wa fún ẹ bá ní yìí kó pokùnso kí ló kà wá tá a máa pọ̀ tó báyà ti pọ̀ jù gan-an Chinese gan wọ́n dá population wọn dúró ni báyẹn nìkan gbọ́dọ̀ bímọ méjì tó bá bímọ méjì ó máa sanwó fún ìjọba àsìkò òjò ẹni bá máa kú kòkò ẹ lè mú kílò kan wá pẹ̀lú kínní àwọn àsìkò òjò ní ìsìn yìí tẹ́ ẹ bá ti gẹ́ pé ọ̀rọ̀ Tinubu sùn yìí ẹ bá máa lẹ́sà kò sùn lẹ́sà ẹ bá dẹ̀ máa bínú kó sí kó sákàwé kò kàn wá bá máa hàn kíkan transformer kò kàn mí kò kàn wá àyíká àti kí Tinubu ti kí ló kàn mí àgbo story tó ń sọ yìí náà àṣà story ṣì fà wá òṣìṣkò dot com ìjọ nítorí ọ̀nà gbogbo àdúgbò wa ní ìsìn Tinubu làwọn àṣẹ tinubu làwa ṣe bó bá ẹnìkan bá ya wèrè tí tinubu làwa ṣe ẹnìkan bá sí wí àwa ó bá ṣe bí yorùbá wuyì ò bá bá ṣe àwa ó bá ṣe bí tẹni olófo ò bá bá ṣe àwa ó bá ṣe bí sunday igbòho ò bá bá ṣe àwa ó bá ṣe bá akíntóye ò bá bá ṣe àwa ó bá ṣe bó ní tí ìrí o bá bá ṣe àwa ó bá ṣe bí dára ò bá bá ṣe àwa ó bá ṣe bọ́mọ bàbá nine nine ò bá bá ṣe torí mi gbọ́dọ̀ pè lọ́mọ bàbá ten ten ìyẹn ẹ̀rí pọpọlọ yẹn ti dúdú ẹgbẹ máa ranjú ẹgbẹ káwa ní ìsìn bọ́ọ̀lù àṣẹ máa rí bí ọjọ́ sunday ṣe máa rí sáyidé láti mọ̀ ẹgbẹ káwọn ọ̀rọ̀ wa ò pariwo mọ́ ìgbà wọn máa ní máa ranjú bákan gbà torí kó àti mọ bí gbogbo bí ọ́fíìsì ṣe ń lọ ni. títí nùbù làwa ó ṣe ọ̀rẹ́ ẹnìkan bá yà wèrè títí nùbù làwa ó ṣe ọ̀rẹ́ ẹnìkan bá sí wín. àwa ó bá ṣe báwọn kan ò bá bá ṣe àwa ó bá ṣe bí Koiki ò bá bá ṣe tí Tinubu làwa ó ṣe ọ̀rẹ́ ẹnìkan bá sí wín ìgbẹ́lẹ̀ ẹjọ́ ìgbàlẹ̀ lọ wa ọdún wa kí dàbọ̀ ah ẹnìkan náà tún ẹni tó tún pè mí yò àgbo ló fẹ́ ra àgbo kí ló ń ṣe yìí nà adéyàn náà kọ́sọ́mà mi lò ní ìráyé ẹjọ́ wẹ́wẹ́ yorùbá wuyì lọ ṣiṣẹ́ kó lọ kó gbẹ tó wáyé ẹ wá kó lọ́dínà pé kó lọ wọ́n bí ẹ kú ó gbọ́dọ̀ farawé mi má farawé mi o má farawé mi o èmi ti ní Jehovah gbójúlé má farawé mi yé má farawé mi. èmi ti rí ìyá yìí gbójúlé yé èmi ti rí Tinubu gbójúlé o ẹ má farawé mi o Yorùbá wuyì má farawé mi o èmi ti rí Jehovah gbójúlé má farawé mi yé. Yeah. Afárànwémi, èmi rí bọ̀dá Àdìsá gbójúlé. Ó kúrò járo járo járo jọ́nà. Àwọn ọmọ gúrùpù yín bẹ́ẹ̀ ṣe kóra yín jọ wọ́n kúra mọ́tò fẹ́ nìkan nù yín. Dorcas lọ ra mọ́tò tí a rọ̀bà fún yín. Irú ló búkú set of videos pẹ̀lú ẹgbẹ́ ìwèrè tẹ kó jọ. Ṣé èmi àkẹ́jọ́ jọ ní ìsìn? Ṣé èmi àkẹ́gbẹ́ jọ ní ìsìn wọn ò ní ra mọ́tò fún mi? Èmi àkẹ́gbẹ́ jọ. Ẹ̀rẹ́ mi nìkan àwọn olórí burúkú àwọn tí wọ́n nílé. Ah, bọ́ọ̀sì lẹ́ra lórí nation tí bọ́ọ̀sì ẹ̀yọ̀ kan kẹ́ wá wúrú ẹgbẹ́ ìdọ́kasì yẹn nìsín wọ́n fẹ́ ra bọ́ọ̀sì ìṣẹ́jú àyá wọ́n ti rà wọ́n ti gbé bọ́ọ̀sì rẹ̀ ìwé lẹgbẹ́ olórí burúkú tí èlé ẹ̀ lè ẹgbẹ́ ra kàràkiri rẹ̀ kọ bẹ́ẹ̀ ká ṣàgbẹ́ rẹ̀ káwọ́ léèsì káwọ́ kí lẹ̀ ń ṣe ná ẹgbẹ́ <laughs> ẹgbẹ́ tí ò ní tí ò ní tí ò tí ò tí ò <clears throat> ẹ̀ nígbà àṣẹ ló bukú olùṣe ọmọ kékeré ta ló ń bá wí bàbú mi ẹ̀yin ò lè búlú èmi silence èmi fúnra mi mi nọ́ọ̀tì wùmà mo nọ́ọ̀tì dàkúdàkú nọ́ọ̀tì nọ́ọ̀tì àbúlì ta ló máa búlì máa búlì ẹ tó èmi kàn máa bú ẹ gidi bí máa sọ̀rọ̀ burúkú gbá orí yẹ àwọn ta ló fẹ́ bú ó lè bẹ́ mi dákẹ́ gbogbo yín àti gbogbo ẹ̀yin silent watch àtẹ́ kan wo mi ẹ̀yin olórí burúkú kan tẹ́ pé ẹ máa ṣòwò ẹ máa ṣọ́ọ̀tì ni ẹ̀yin kan lè bẹ́ mi sílì bú mi máa dó tiẹ̀ orí ẹ bá fẹ́ burú bú mi àbí ò bá lọ gbé ìlú kan nílùú bóyá amẹ́ríkà ló ń gbé àbó gbé canada àwọn ọmọ mi canada wọ́n gba amẹ́ríkà pàdé àwọn ọmọ mi lọ́rùn kó ló fẹ́ bu lù wọ́n wọ́n á fẹ́ lu ẹ̀ wo wọ́n á fi lùlù wọ́n á fi lùlù fún wọ́n á fi fọ́ orí ẹ̀ dànù wàá bú mi bú bú mi kó máa búlì kiri ẹ̀gbọ́n ti fi ṣe yín kẹ́yìn máa búlì èèyàn kiri ni kẹ́yìn ṣáà máa bú yàn you can't bully me. Búlì me kí n búlì ẹ. Búlì mi I bully you. Ìmá àti ẹ̀tún fi ẹ̀ṣẹ̀ sí ijọ́ kejì ọjà ní kí ló kàn yín. Ó dàárọ̀ ẹ̀yin tèmi, bá mi share ṣáàtì. Ó bá wùn ẹ́ láti share ẹ̀ ni o. Tó bá rí pé o like Tinubu, o fẹ́ máa rí irúfẹ́ láti Tinubu. Ayé wo? Ayé alẹ́ máa máa bá o. Ẹ máa máa bá wa ni. Torí àwọ̀ ni sálọ fún mi. Ṣé o rí logo yìí? Òun ló máa stay for the next eighty years nílùú Tinubu máa ṣe first time á lè senate kan tọ̀nà ọlọ́run òun tún máa wá fresh ju bàbá Buhari yẹn lọ Tinubu ó máa ṣe ó máa ṣe ó bá wùn ìkẹ́ ẹlẹ́gbẹ́ ẹgẹ́ kínní kan náà lò fún ẹgẹ́ kínní kan bó bá gbẹ́gẹ́ ọmọ ìwà gan a máa lò fún ẹgẹ́ tiẹ̀ gan a máa fi pààrọ̀ ti Tinubu ẹgẹ́ tiẹ̀ a máa fi pààrọ̀ ti Tinubu á dẹ̀ máa ṣe dáadáa Tinubu ọdún mẹ́jọ máa pé wàláì mo fọlọ́run búra ṣé ẹ̀rù pẹ́ẹ́rì pa bàbá yẹn ẹ lè pa àbí tá a bá máa fẹ̀mí bàbá yín àwọn ìyá yín rọ́pò ní Tinubu ní Tinubu ní ṣìkìnì abẹ́ ń ṣe ta lè yìn àwọn táwọn bàbá yín gan wúlò gan tó yẹ pé àwọn bàbá yín tó yẹ pé kó yẹ kán ti fi kó yẹ kán ti fi kún gbogbo ilé àdúgbò gbogbo àwọn bíi gọ́tà wa gbé wà pé kí ni kán ti kọ́ àwọn bàbá yín gan kán ti gún wọn bí ọṣẹ kán fi gún gbogbo àdúgbò kiri kán ìtàn fi ń rọ kiri àwọn bàbá yín àwọn ìyá yín lè kán tò bẹ́ẹ̀ kí mọ́tò gorí wọn kọjá ká lè máa rí ibi gbà kọjá rí yín bàjẹ́ àwọn ta lè ń bá wí bí. ẹ kó sí lọ filẹ̀ Buhari has given it to Àtìkù àti gbọ́ má wàá mú yẹn wá bá wa ń bí mátà fake news fún wa ń bí àwo òkó yẹn jẹ Buhari ò bá àfàtìkù Tinubu làwà tẹ̀lé kó kàn wá má gbé yẹn wá bí kò kàn wá kí Tinubu wí Buhari gbé gan kó gbé fún ìyàwó ẹ̀ kàn wá nígbà máa dìbò ẹ jẹ́ ká dìbò ẹ filẹ̀ ṣebí bò la máa dì títí buhari bá tàbá ẹ jẹ́ ká dìbò ẹ̀yẹ má wọ̀rí kórí burúkú kẹwàá bí bọ́sì kẹ́kọ̀ọ́ sí i buhari àgbẹ̀ fatiku ọ̀rọ̀ náà lẹ ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ sọ wọ́n rán mọ́rán ìtàlẹ́gbà analytics ẹ̀ wá fún yín orí yín burú bí egun tó ń léwèrè wọ́n ta lẹ̀ ń bá wí bí wọ́n ta lẹ̀ ń bá wí ẹ sún kẹwàá bí wọ́n sí kẹ́kọ̀ọ́ sí i lọ wọ́n fún wa ní information tí ò tà bí kò ta ọ̀rọ̀ ìtẹ́sọ̀ yẹn ò tà Tinubu òun ni presidential candidate APC oúnjẹ ní gbogbo ọmọ APC máa tẹ̀ fún gbam natalie mbari Gani has given it as Atiku kọ ẹ̀yin náà ní kẹ́ ẹ máa kú lọ ẹ̀yin kan náà ní kẹ́ ẹ máa kú lọ ẹ ti kú kẹ́ ẹ máa kú dànù kẹ́ ẹ kú lẹ́yọ kọ̀ọ̀kan kọ́kọ́ lọ́mọ owó òun yọ kẹ́ ẹ máa yọ dànù kí ló kàn wá àti gbogbo sítórì tí ẹ ṣe ó ṣì dànù kẹ́ kú òun bí kẹ́gẹ́ lọ dànù ilẹ̀ tíṣù aago mẹ́ ah ẹ sẹ́wọ̀n ojú rẹ̀ ń pé máa jẹun ṣe ṣáṣù Bravo, bă, de, de micoase, să eu cum com o homem Păi și